وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba tí adá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fi wá ṣe kòńgẹ́ dáadáa tó ṣe wá ní mùsùlùmí tí ó jẹ́ ká jẹ́ kéferì tí a bá wòye dáadáa a rí pé irú ọjọ́ títí èlé ó jẹ́ nínú ọjọ́ tí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe ohun tí ọlọ́run bá kórìíra jùlọ nínú ọjọ́ títí èlé yawmal ahad òun náà ní ọjọ́ sunday nínú àwọn ọjọ́ tí àwọn èèyàn máa ń pọ̀ lẹ́nu tó ń ṣe ohun tí ọlọ́run bá kórìíra jùlọ nìyẹn ohun tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ huwa tawhid òun náà lè mú ọlọ́ọ̀bá ní ọ̀kan ṣoṣo òun tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jù nìyẹn wàhúwa ahabbu ma yataqarrabu bihi al-abdu ila rabbihi subhanahu ohun tí ó ga jù téèyàn lè fi súnmọ́ lọ́wọ́ ọba ó ní pé kéèyàn mọ ọlọ́wọ́ ọba ní ọ̀kan al'abdu min allahi subhanahu wa ta'ala aw anilá huwa aṣírkù fi ibadatihi eléyìí tó wá tóbi jù nínú nǹkan tí ọlọ́ọ̀bá kórira tó jẹ́ pé béèyàn bá máa ń ṣe á gbéyàn jìnnà sí ìkẹ́ ọlọ́ọ̀ba ní ayé àti ní ọ̀run òun náà ní ká máa ṣẹbọ sí ọlọ́run ẹ̀rí pé ní èlé ọlọ́run ní lam yalid wa lam yulad ọlọ́run ní ọba Allah subhanahu wa ta'ala lam yalid kò bímọ wàlám yulad ọ̀sì bí bọ́lá ṣe wá lóun òbí wọn wọn bí òun yìí ẹ̀rí pé àwọn èèyàn irú ọjọ́ tèmi ó jẹ́ nínú àwọn ọjọ́ tí ó jẹ́ wípé wọ́n máa ń pọ̀ ní ẹ tí ó ń fi ọmọ ròyìn ọlọ́wọ́n ọba àlèkè ọlá àwọn tí wọ́n jẹ́ náà sọ̀rọ̀ ẹ̀rí pé irú èmi ó jẹ́ ọjọ́ tí àwọn yàn láàyò tí wọ́n máa ń láwọn fi ń ṣe ìjọsìn fún ṣàìtọ́n fún ìbìlì torí pé àwọn èèyàn yìí èṣù ti jẹ wọ́n lérè kọ́lọ̀ má jẹ kí èṣù jẹ wa lérè nígbà náà bá lówó àwọn ní kò sí táwọn fẹ́ fi ròyìn ọlọ́run tó ní fi ọmọ ròyìn ẹ̀ ọlọ́run bá sì wa ọlọ́run bá lè kí ọlọ́run bímọ ọlọ́run ni ọlọ́run ní kí ànábì sallallahu alaihi wasallam máa sọ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé Allahu ahad pé kó sọ fún wa pé ọba ṣoṣo ni o Allahu samad ọba tó ṣe rí gbogbo ẹ̀dá ó máa ń ronú kan o yakun lahu ahad ọba yìí kò bímọ ẹnì kò walam yakun lahu kufuwan ahad nínú gbogbo ẹ̀dá tí ọlọ́run bá wá dá kò sí ìsì alẹ́ fi wí ọlọ́run bá àlékí ọlá nínú àwọn ẹ̀dá yìí ọlọ́run bá àlékí ọlá ó ń sọ fún wa afárọ àìsà alẹ́dì káfárọ bí ayá sinà wàkọ́lá la òwútayá nà máa lẹ̀ wà wálàdà àtọ́là àlọ́gọ́yì àbí sákọ̀dà ìnà rahman àdá kàlà ọlọ́run bá àlékí ọlá ó ní wọnú òrí ni ẹni tó ṣe kó ń ṣe kèfèrí sí ọlọ́wọ́n ọba àlekí ọlá pẹ̀lú bó ṣe ń ṣe kèfèrí ó tún wá gbà pé gbogbo tó jí oore gbogbo ẹ̀ náà lọ́nà àtúnṣe fóun ọlọ́ afóun lọ́mọ afóun ní owó ọlọ́run ní irú ẹni báyìí ṣé irú ẹni bẹ́ẹ̀ mọ kọ̀ọ̀kan ni àbí ó tiẹ̀ ti gba àdéhùn lọ́dọ̀ náà tọ́nà ti sọ fún pé kò séwu àti gbogbo bó ṣe ń ṣẹbọ yìí kò sí wàhálà ẹ̀rí pé débi pé ẹlòmíà wọlé ayé á níbọ̀ tẹ̀yìn afá kí ló dé àwọn tẹ́ni wọ́n sí lọ́wọ́ báyìí tẹ́ni ṣàìtàn ni wọ́n ń sìn ẹ̀yẹ́ ni pé wọ́n lówó wọ́n gun mọ́tò ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ilé ayé tẹ̀ wò yìí tó bá jẹ́ wípé ó bá ṣe déédéé ìyẹ́ ẹ̀fọn níwájú ọlọ́run bá ní ọlọ́run bò bá bá fún kèfèrí lómi mú bẹ́ẹ̀ torí pé ilé ayé ò ju ọlọ́run bá lójú kò jẹ́ nǹkan kan wájú ọlọ́run torí pé gbogbo adúlé ayé tẹ́lẹ̀ kí ló fẹ́ kẹ́yìn ẹ̀yọ̀ mọ́ àjò tó bá jẹ́ wípé téèyàn bá ń rí láàárọ̀ kò ní báyàn kalẹ̀ kí láǹfààní àjò yẹn yọ̀ mọ́ torí pé gbogbo àdùn tá a bá rí láyé ní ìgbà tó bá ti tán àti gbàgbé ẹ̀ náà nìyẹn ọlọ́run bá ní kí ọlá ó di óyé wa ọlọ́run ní wàtákọ́dù dúnilá àléhàdàn ọlọ́run ní ẹ̀rí àwọn kèfèrí ọlọ́run ní sanaptu wànàmúdùláhùn mínàlá àdáàrí má dáa ọlọ́run ní ẹ̀ láwọn tí wọ́n ń ṣe kèfèrí naktubu ma yaqul gbogbo tí wọ́n bá ń sọ ẹni tó pe ọlọ́run bá ní méjì inú wọn ẹni tó pe ọlọ́run bá ní mẹ́ta ẹni tó pe ọlọ́run bá ní mẹ́rin àti jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run la máa kọ́ sílẹ̀ wàdàmúdù láhùnmínà àdáàbí mádà ọlọ́run ní àwa jẹ́ kí ìyà wọn kí ìyà wọn tóbi kó fẹ̀sì wànàrìsúhù máa yà kúrò wàyà sí ìnà fáàgà ọlọ́run ní gbogbo eh, ohun tí wọ́n ń ṣe níṣẹ́ yìí àti ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àjẹ́ kí wọ́n kéré ẹ̀ wàyà sí ìnà fáǹgà tó bá wá dọjọ́ gbèdé àlìkìyàmọ̀ àwọn èèyàn lè pọ̀ ló ń ka wọ́n lè jẹ́jọ́ mọ́ ṣẹ́mi pé táwọn èèyàn bá kójọ lórí ìbàjẹ́ àkójọ yẹn máa ń fún wọn confidence ó máa ń fi wọn láyà balẹ̀ lórí pé ẹlòmíàwó pé ṣé tọ́lọ́ bá tẹ̀mẹ́ fìyàn wọ náà ṣé gbogbo wa iná ọlọ́lọ́ máa wá kó sí ni ọlọ́run òróró débẹ̀ ọlọ́run ní wàyà sí ìnà fáǹgà ọlọ́run tó bá dàlù kìyàmọ̀ oníkálukú máa wá bá wa individuali, ni oníkálukú máa wá bá wa ní o wàtàkọ́dún mi ní oníláyà àlíhà ọlọ́run láwọn kèfèrí tẹ rí yẹn wọ́n máa mú nǹkan mi tó yàtọ̀ sọ́nà ọba gẹ́gẹ́ bí ọlọ́run tí wọ́n ń sìn liyakunu lahu ma'izza àwọn nǹkan tí wọ́n mú lẹ́yìn ọlọ́run ọba yìí wọ́n fẹ́ kí wọ́n jẹ́ iyì fáwọn wọ́n fẹ́ kí wọ́n di agbára fáwọn àwọn èèyàn fẹ́ lágbára látara kan fẹ́ lágbára wọ́n lọ sọ́dọ̀ àwọn òkè oríṣiríṣi tí àwọn òrìṣà kan ti gbóni wọn bẹ́ẹ̀ torí pọ̀ ọ̀yàn fẹ́ ní agbára wọ́n lọ síbi odò oríṣiríṣi torí pé èṣù ti dúró dè wọ́n bí àwọn odò yìí oríṣiríṣi àwọn tí wọ́n lọ ń bọ òkè àti àwọn tí wọ́n ń bọ àwọn èèyàn nínú àwọn ẹ̀dá sọ́mọ ọba dá ọlọ́run sì ní ìnáfò ẹ̀yàn ọmọ ẹ̀dá ènìyàn gbogbo yín pátápátá wà má ta'buduna min dunillah àti àwọn nǹkan tẹ̀ ń sì lẹ́yìn ọlọ́run ọba àlá hasabu jahannama ọlọ́run ní ìṣẹ́fẹ́ igi iná la máa fi yín ṣe antum laha waridun ọlọ́run ní ẹ̀yìn àtàwọn nǹkan tẹ̀ ń sìn a fi ń ṣe ìṣẹ́pẹ́ igi igi tá a fi ń dáná láwọn máa fi dá iná jahannama antum laha waridun àtẹ̀yẹ àtàwọn ẹ̀wà máa jọ ọ̀rọ̀ kiri ka iná báyìí. àyàfi àwọn man yu'bad wa huwa ghayru radin bi ibadati àyàfi ẹni táwọn èèyàn ń sìn tó sì jẹ́ pé bí wọ́n ṣe ń sìn èkó yọ́nú sí gẹ́gẹ́ bí ẹni tó ń sìn Ìsá ọmọ Mọ́ríyàm ànábì wa tí àwọn èèyàn ń pè Jésù ẹ tó ń sè ló sì torí pé tó náà máa ń sọ fáwọn èèyàn ni pé yà kọ́ mi ẹ̀rúdù rọ́bì wà rọ́bà kó ohun náà máa ń sọ fáwọn èèyàn ni pé ìjọ mi wa rọ́bì wà rọ́bà kó ṣe ọba ti tèmi òun náà sì ní ọba yìí òun ní máa òun náà máa ń sọ fún àwọn èèyàn ènìyàn ọlọ́ọ̀ni gbogbo ohun táwọn èèyàn ń ṣe ilé ayé tó bá di ilé ọ̀run yakfuruna bi ibadatihi àwọn nǹkan táwọn èèyàn ń ṣe ilé ayé yẹ wọ́n á wá ṣe kìfìrí sáwọn ẹni yẹ wọ́n á dì náà wọn wọ́n á dì náà wọn pé rárá o má sọ pé mi ló ń sìn o yakfuruna bi ibadatihi wọn ò ní dúpẹ́ fún wọn lórí pé wọ́n sìn wọn ṣẹbẹ fóun táwọn máa ń rò ní wípé àwọn tá à ń sìn yìí àwọn tá à ń tẹ̀lé yìí tó bá di ní ọ̀run wọ́n á dìfẹ́ǹdì wa àwọn ènìyàn sọ pé rárá o wa yakunu alayhim dídà èyí tó yẹ kí wọ́n fi rọrùn wọn lọ́wọ́ yakununa alayhim dídà wọ́n wá di ọ̀tá wọ́n á di ọ́pọ́nẹ́ǹtì fún wọn ni ló fi jẹ́ pé ọlọ́run bá lè ọlá tí ó yé wa ó ní àmìlàtò náà fi bá tesla náà rọ̀ hàmìyà àwọn kan wà lé ayé wa máa dààmú wa máa ṣiṣẹ́ ọmọ náà máa dààmú ọmọ àlùjọ náà máa dààmú nígbà míì wàhálà tọmọ náà máa ṣe á ju tọmọ àlùjọ náà lọ ẹ wo gbogbo àwọn tó ń ṣe wọ́n rọrùn lé ayé ẹ wo àwọn tó ń jó tó ṣe pé ijó làwọn gbà kí wọ́n yàn láàyò ṣé wàhálà kékeré ni ká máa jó ni wọ́n ń ṣe tírénì lórí pé wọ́n fẹ́ mọ̀ jó ẹ wàhálà tí wọ́n ń ṣe ẹ àwọn tí wọ́n ń kọrin ṣẹrù kan gbádùn ni ní ọjọ́ kan kọ́nà ọba kó ṣàforíjì tẹ bá wà náà commercial vehicle tẹ bá ti ń bẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ parí bí òye ó tẹ̀ ń gbọ́ yìí kò dùn má wa nú ó ti wá sọ fún yín ni pé apá àwọn ò má gbélé yìí o night journey sí ni táwọn ò bá ti gbélé àwọn máa máa sóńdè sí nínú tí ẹni wá ń play ìkan nínú àwọn olórin fújì tó gbajúmọ̀ dáadáa tí mi ní dárúkọ ẹ̀ ẹni yìí ṣe rí àwọn nǹkan tó wá ń sọ kọ́ tó máa lùlù ó wá ń sọ oríṣiríṣi wàhálà tó ń ṣe nípa wípé ní ọjọ́ monday òun ní show ọjọ́ tuesday show tún wà ọjọ́ wednesday ó wá dárúkọ gbogbo ọjọ́ yẹn pé kò fẹ́ kò wá sí ọjọ́ kan báyìí àyàfi pé kí show wà ó ti ní àwọn ilé aburú tó jẹ́ kó gbọ́dọ̀ lọ láti lọ bá wọn ṣe àdánwò ńbẹ̀ ó ti wà nílẹ̀ fún bẹ́ẹ̀ ó wá ná àwọn dókítà tiẹ̀ ní advice òun kó òun reduce ẹ̀ òun ti wò ó bóyá ọjọ́ méjì lọ́sẹ̀ àwọn òní máa fi ṣe eré mọ́mọ́ ṣe máa wí ẹ worú àwọn ẹni ìjọ mọ̀ ṣé iṣẹ́ kékeré lẹ́rù kan ṣe ni iṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n ń ṣe àwọn tó ń ṣiṣẹ́ ẹná àmìlà tó náà fìbà ọlọ́run ni àmìlà olùṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n náà fìbà tí wọ́n ń dààmú sáárẹ̀ wọn gidi ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ tásùlà náà rọ̀ ṣàbìlà bí ṣe wọ́n ṣe pọ̀ tó yìí náà ọlọ́run ni wàá tu wọ̀ náà kọ́lọ́ máa di àwọn náà. ọlọ́run ní alam tara anna arsalna shayatina ala al-kafirin ta'uzuhum azza ọlọ́run ní ìrìn ànábì sallallahu alaihi wasallam ṣé òwúrí ni arsalna shayatina ala al-kafirin ìwọ òrí ńgbà tá bá rán àwọn èṣù tí ọlọ́ọ̀ba gbogbo ẹnikẹ́ni wàmọ̀ ìyá àṣọ àzikiri rahman ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti si kúrò níbi ìmáṣetọ ọlọ́run lókọ́ yìí láwù ṣe ìtọ́jú ọlọ́run láà máa yọ èṣù sí ni fàhúwà láwù kọ̀rí èṣù yá máa jẹ́ tá máa bẹ pẹ̀lú ẹ̀ gbogbo gbà kọ́lọ́ máa ṣe wálé ibi téèyàn bá fi ọlọ́run sílẹ̀ yá ti bá ọlọ́run téèyàn bá ti dáadáa síwájú wàá rí dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá ti ọba wàá bá burú pàdé tó bá ló kọ́ yìí dùn láwùú ṣe ìtọ́nù kọ́ yìí abọ́ ọlọ́run ní a máa tẹ̀rí ẹ̀bà àwọn èṣù èṣù àjòkó ti ẹni yẹn ni táwọn kí iṣẹ́ lòún gbà yìí tóun náà sì máa ṣiṣẹ́ yẹn bí ìbádà àwa máa dààmú ẹni yẹn tẹ́ni ò gbádùn ọlọ́run ní àwọn èṣù yìí wọ́n máa dààmú wọn fala ta'jala alayhim ọlọ́run ní ìrìn ànábì sallallahu alaihi wasallam má bàa ló jẹ́ lórí àwọn kèfèrí tó ń dẹ̀ láàbù má jẹ́ kí ọlá tí wọ́n nílé ayé má jẹ́ ọjọ́ ẹlójú ẹlòmí àwọn pé àwọn fífi wọ́n lówó wọ́n ní mọ́tò wọ́n ní gbá wọn láwo má jẹ́ ọjọ́ ẹlójú ìnàmà nàìjíríà láhùn máa ṣà ọlọ́run ní à à ń pèsè kalẹ̀ fún wọn ni nàìjíríà láhùn àjà à ń pèsè kalẹ̀ fún wọn ni kọ́nà má fi yàjẹ́ wa ọlọ́run ní yàwó máa nàṣòro lùmùtẹ̀fínà ìlà rọ̀ṣmáà wàṣà ọlọ́run ní ṣe ẹ̀rí ní ọjọ́ tí ọlọ́ọ̀bá máa kó àwọn olùfàyọ ọlọ́ọ̀bá jọ ilà rahmani wafda jọmọ́ ni wọ́n jẹ́ àwọn onígbàgbọ́ òdodo wọn ò ní rìn láwọn nìkan ṣẹ́fẹ́ pé téèyàn bá bá rẹ̀ lóhun nìkan ó máa ń fa ìbẹ̀rù ó máa ń fa ìfòyà ọlọ́run ní yawma nahshuru al-muttaqina ila rahmani wafda ọlọ́run ni ẹ̀rí àwọn tí wọ́n páyọ̀ náà bá lé ayé a máa kó wọn jọ lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọba àjọkí ayé níjọ mọ́ nígbà tó lọ́ọ́ bá ń sọ wípé al-akhilla yawma idhin ba'duhum li ba'din aduwwun illa lil-muttaqin ọlọ́run ní tó bá di ọjọ́ gbèndé àlìkìyámọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ilé ayé ọ̀tá ni wọ́n á ti fura wọn àwọn èèyàn ò lè má pàdé club àwọn tó lọ́jọ́ sunday àwọn tó lọ wednesday kódà kò sọ́jọ́ fẹ́ẹ́ lómi òkè lọ club ọlọ́run ní gbogbo wọn tẹ̀mẹ́kọ́ rẹ̀ làwọn èèyàn lọ ṣe mẹ́ ọlọ́run ní tó bá di ọjọ́ péjì àlìkìyàmà bàdúhùn lè bá dín àdúhùn ọ̀tá ni gbogbo wa di fúnra wọn tí wọ́n máa sá fúnra wọn tí wọ́n máa ṣe ìpè ńláńlá fúnra wọn. ìlànà ìmọ̀tẹ̀kì ọlọ́run ní àyàfi àwọn olùpáyọ̀ ọlọ́run ọba àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn òní máa gbá fúnra wọn jọ gbèdè àlìṣìyàmọ̀ bí wọ́n ṣe jí ọ̀rẹ́ nílé ayé tó bá tún di ní ọ̀run wọn tún máa jí ọ̀rẹ́ ni wánà alimujirimi na ilà jahannama wíìrìdà ẹgbọ́n tọ́nà ọba sọ ẹ wo fi kọ́kọ́ wo kálímọ̀ tọ́nà ọba lò àwọn olùpa àwọn àwọn tí wọ́n páyọ lọ́ọba alìmọ̀tẹ̀kì àwọn tí wọ́n máa ń dáàbò bóra wọn kúrò bí gbogbo tó lè pa wọ́n run ọlọ́run ní alìmọ̀jìrìmì àwọn criminals àwọn ọ̀daràn oníkàlùkù máa wá wojú ọ̀nà títí ẹ̀ pé èwo lèmi fẹ́ tẹ̀lé ó ní yawma nahshuru alìmọ̀tẹ̀kì ọlọ́run la kó wọn jọ ni a máa kó wọn jọ ṣẹlẹ̀ pé bí nǹkan dáadáa la máa ń kó àwọn èèyàn jọ afẹ́ṣèkó mọ́ a kó àwọn èèyàn jọ àbí bẹ́ẹ̀ kọ́ ni afẹ́ṣègbéyàwó a kó àwọn èèyàn jọ lórí dáadáa nígbà náà bá wá fẹ́ sọ̀rọ̀ àwọn fèfè rí ó ní wà náà tó kò lòdìrì níyìnà ilà jahannama wilda ọlọ́run ní lọ́sọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n wá jí ọ̀daràn àwa máa tì wọ́n báyìí a máa drive wọ́n yá ẹni ṣó àwa náà mọ bí wọ́n ṣe máa mú ọ̀daràn lé ayé tí wọ́n máa tì lọ báyìí ọlọ́run ni bí wọ́n ṣe máa tì àwọn náà lọ síbi kí ni kò wá níjọ́dọ̀ lọ́wọ́ ìlà jahannama lọ síbi iná jahannama wíńdà láàyè mìlẹ̀kùnà ṣàfáà ọlọ́run ní tó bá wá di ọjọ́ yìí láàyè mìlẹ̀kùnà ṣàfáà àwọn ọ̀daràn yìí wọn ò ní ní access sí ṣàfáà aṣàfáà tù ó tó ń jẹ́ ṣàfáà òun náà ni wípé kí ìyàn ṣìpẹ̀ fún yàn ká ṣìpẹ̀ fún yàn ká ṣìpẹ̀ fún yàn ní jẹ́ bẹ́ẹ̀ kí èèyàn intercede èèyàn intercession ó ti mọ intercession òkàngbọ́ yóò bá ní àbí ṣùgbọ́n gbóyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ ni káyíntàfíìs àbí ṣàfáà káṣípẹ̀ òun náà ní pé ká bá yàn bẹ̀bẹ̀ tó bá di ọjọ́ pé ní àdìkìyámọ̀ ọmọ tó bá ṣe dáadáa tó bá kù díẹ̀ fáwọn òbí ẹ̀ ọmọ ìyá ṣìpẹ̀ fún àwọn òbí ẹ̀ lọ́wájú ọlọ́pẹ́ wọn bá mi kí àwọn òbí mi. ọkọ tó bá ṣe dáadáa tó bá di ọjọ́ gbèdé àlìkìyàmọ̀ ó lè ṣìpẹ̀ fún ìyàwó ẹ̀ pé wọn náà bàbá mi kẹ́ ìyàwó mi ìyàwó tó ṣe dáadáa ó lè ṣìpẹ̀ fọ́kọ ẹ̀ àwọn ànábì ọlọ́run wọn á ṣìpẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ ànábì kọ̀ọ̀kan á ṣìpẹ̀ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam á ṣìpẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ash-shafa'atul kubra ìṣìpẹ̀ tí ò fi fẹ́ èèyàn kan àyàfi fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn èèyàn tí wọ́n bá kó wọn jọ fil mahshar ní àyè àkójọ ń àlìkìyàmọ̀ ọlọ́ọ̀bá máa kọ̀ pa ni kò ní dájọ́ kọ́nà ọba ṣe ìlà náà ọlọ́wọ́ ní ṣèdájọ́ torí kọ́nà ọba bínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n wá wà ní wàhálà ànábì sallallahu alaihi wasallam ó ní oníkálukú wá máa làágùn àágùn tẹlòmíì àwọn èèyàn wá wò pé kí ni ọ̀nà àbáyọ lénìí àwọn kan wá wò pé àwọn tí wọ́n da jù wa làwọn ànábì ọlọ́run ẹ jẹ́ ká lọ bá wọn kọ́ lọ bá wa bí ọlọ́run ọba wọ́n á ní èbí bàbá wa ní Adam òun lẹ́ni àkọ́kọ́ tó lọ́wọ́ bá dà nínú àpọ́nlé ṣe fún ni wípé ọwọ́ ọlọ́run gangan Adam alayhi salam ẹ jẹ́ ká lọ bá nígbà tí wọ́n bá dé ọ̀dọ̀ Adam alayhi Adam á sọ pé ah, ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ mo ti dẹ́ṣẹ̀ mo ṣe ọlọ́wọ́ ọba ojú sì ń tì nílé mi láti lọ sí iwájú ọlọ́run láti lọ bẹ̀bẹ̀ torí pé ọlọ́ọ̀bá ní wala taqraba hadhihi shajara ọlọ́run ní ádámù ìwà àtìyàwó ẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ gì a sì ti súnmọ́ àti jẹ́ látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá bínú lẹ́nu ìbínú tọ́lọ̀wọ̀ mú bínú ẹ̀rù tí ò bínú ẹ̀rù ó ní ní láǹfààní láti ṣìpẹ̀ fún yìí ṣùgbọ́n kọ̀kọ́ tí mo lè ṣe ẹ lọ bá ànábì Nuh alayhi salam òun ni òjíṣẹ́ alákọ̀ọ́kọ́ tí ọlọ́ọ̀bá rán sí ilé ayé bóyá tẹ bá dọ́dọ̀ ẹ̀ bóyá òun á lè lọ sí iwájú ọlọ́ọ̀bá nígbà tó bá dọ́dọ̀ ànábì Nuh alayhi salam tí wọ́n bá sọ fún pé kóun náà wá lọ bá wọn bẹ̀bẹ̀ gbogbo wa la máa sọ fún pé òun náà sọ wípé a ọmọ ọba bínú lé mi ìbínú tí ò bírú ẹ̀ èmi sì nínú ilé ọlọ́wájú ọlọ́ọba torí pé mo ti bi ọlọ́ọba ní ìbéèrè mi nímọ̀ ń parí nígbà tí ọlọ́ọba fẹ́ pa àwọn èèyàn nu nígbà yẹn ọmọ ẹ̀ wá wà náà ọdún fẹ́ parun nígbà tí bàbá pe ọmọ péré ọmọ mi gẹ́gẹ́ bó ti máa ń pe àwa náà ó pe ọmọ ẹ ó ní ìrí ọmọ mi gbìyànjú tẹ̀lé mi tẹ̀lé ojú ọ̀nà mi bọ́mọ yìí sọ pé à sááwì ìlà jabal ìrẹ́ bàbá mi tó mi bá ti ẹ̀jẹ̀ bó ṣe sọ́tò tọ́ omi ò lè gbé àwa lọ sááwì ìlà jabal máa lọ sí orí òkè yàtìmù ní mìnàlùmá tí bá ti wà lórí òkè omi ò nílè dọ́dọ̀ mi bàbá sọ pé yabni ìwọ ọmọ mi láàfin wọlé yá omi náà amòrìlá a kò sí o tó fẹ́ dáàbò bò tí àdánwò náà bá bá dé àyàfẹ́ tó náà bá bá là ọmọ yìí nígbà tí parúdé ló wá sọ ọba àlékí pé ìwọ ọba àlékí iná bílẹ̀ mi ní àhàlì ọmọ mi lélẹ́yìí ó ti ló máa la mí lé mi ọmọ mi ló parun lọ yìí ní kí ló kù dákẹ́ kó má bí òun aláìmọ̀kan ọba látara ìbéèrè Nuhu ni, mo ti ṣe lọ́wọ́ ọba torí mo béèrè ìbéèrè tí mi nímọ̀ ń fà ẹ̀ ọlọ́run bá bínú lénìí ló hà ní èmi náà lè déwájú ọlọ́run ó tí mo lè ṣe fún yín bóyá kẹtù lọ wájú ọ̀dọ̀ ànọ́bì kan ànọ́bì Ibrahim lòún jẹ́ alayhi salam àwọn èèyàn tún lọ sọ́dọ̀ ànọ́bì Ibrahim nígbà tó bá dọ́dọ̀ tiẹ̀ náà òun náà tún sọ báwọn èèyàn a tún wà wá wí pé mi lè déwájú ọlọ́run lè ní ọlọ́run bá ń bínú ìbínú tọ́lọ̀ òwúrú ẹ̀ òun náà ní ẹtù lọ bá lọ́bí ilé ẹ lọ bá Musa alayhi salam àwọn èèyàn tún lọ bá Musa Musa náà tún sọ pé rárá o èmi náà ti dẹ́ṣẹ̀ mo ti dẹ́ṣẹ̀ ó ṣàṣìṣe láti payọ̀ èèyàn méjì jà nígbà méjì jà ìkọ́jẹ́nú àwọn fámìlì ti àwọn tribe ẹ̀ àwọn ẹ̀yà ẹ̀ ìkọ́jẹ́nú àwọn ẹ̀yà fìràwọ̀ yìí tó jẹ́nú àwọn ẹ̀yà títí ẹ̀ tó jọmọ ìsirẹ́lì ó bá pe Musa pé kó wá rò ó lọ́wọ́ ẹni fẹ́ ó fẹ́ ṣíṣe òun fẹ́ yí òun jẹ nígbà Musa débẹ̀ ó kọ̀ sí báyìí sí àfilẹ̀ náà fi àbúrò mi lẹ̀ náà ẹni bá ṣubú bó ṣe jẹ́ ọlọ́ọ̀bá nípele yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó lè nínú ti ṣe náà nílẹ̀ níwájú ọlọ́run ó ní ẹlọ́bá àyíṣá àléìsàdà ẹlọ́bá àyíṣá àwọn èèyàn bá tún lọ èmi náà wà ní wọn gbogbo wa àbá tún lọ lọ àyíṣá pé ìrẹ́ àyíṣá bólú mọ́ríyàm ẹni àpọ́nlé ni ẹ ọlọ́run bá dẹ pẹ̀lú kó fẹ́mi sí ẹ lára ọlọ́run òótọ́ ọ̀yọ́ fẹ́ lè ní kò ń ṣe pálùjọ náà òótọ́ ọ̀yọ́ kàn fẹ́ mi wípé kọ́nà ti ìdájọ́ tọ́nà bá ṣàdájọ́ ọ̀nà méjì ni ẹjí òwọ́nú àwàlùjọ náà wàhálà tó wà nílẹ̀ nìyẹn ṣẹmọ kéèyàn wà probation ní court kọ́ bá dájọ́ five years ten years kọ́ bá dájọ́ ẹ̀ wàhálà ni tọ́ bá ṣàdájọ́ wọn àwọn kan á lọ tẹ́wọ̀n wọ́n á sì firi àwọn kan kọ́ firi ẹ tó fẹ́ firi kẹ́ tó fẹ́ lọ sẹ́wọ̀n lọ sẹ́wọ̀n kí ni kí everybody wá wà láti wọlé fún detention níbo bá lọ bá Isa Isa alayhi salam a ní àlẹ́ ni mi lè déwájú ọlọ́run ọlọ́run bá bínú ìbínú tí ò bínú ẹ̀rí àwọn èèyàn pè mí lọ́lọ́run wọ́n pè mí lọ́mọ ọlọ́run látara bẹ́ẹ̀ mi lè níwájú ọlọ́run ṣùgbọ́n kan tí mo mọ̀ ni wípé ànábì ọlọ́run bá kọ́ wà òun ni Muhammad

a gbé ọlá fáwọn kan lórí wọn ju àwọn kan lọ ọlọ́run bá gbé ọlá fáwọn kan lórí àwọn kan lọ minhum man kallama Allah minhum man kallamahu Allah ó wà ní wọn tọ́nà bá máa ń bá sọ̀rọ̀ dàìrẹ́tì báyìí ọlọ́run bá bá lọ́bí Musa sọ̀rọ̀ ọlọ́run bá bá sọ̀rọ̀ bọ́lọ̀ ṣe wá bá sọ̀rọ̀ yìí ó bá lọ́bí sọ̀rọ̀ àlùsálà náà sọ̀rọ̀ kò fẹ́ sí nǹkan kan tọ́nà ń ṣe fáànọ́bì kan tí ò sì fún ànọ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tún wá ṣe àwọn oríṣiríṣi nǹkan fún tí ò fún ẹ lórí nínú àwọn ànábì ọlọ́run ọba nínú ẹ̀ àwọn èèyàn ò pe ànábì lọ́lọ́run sọ̀rọ̀ wà ní wọn sẹ́dá bọ́ọ̀lù ọ̀sẹ̀ pé ń sá lọ́lọ́run tẹ̀mẹ́ pé lèmi tẹ bá bí ọmọ christian pé sá lọ́lọ́run rẹ kí ló máa sọ á ní jésù yìí tẹ bá wà àwọn ọgbà kan sẹ́yìn wọn á lọ́lọ́run lọ́lọ́run àwọn jésù olùgbàlà ṣùgbọ́n lèmi ẹ̀wù tán gbé jésù yìí ààrẹ tó pe ọyà lọ́bì sàlàsàlà lọ́lọ́wọ́ ló fi dé pé ẹ̀sìn wa ẹ̀sìn tọ́lọ́ ọba dé àbòbò ni ẹ̀sìn tọ́lọ́ ọba dé àbòbò ni láǹtẹ̀ sẹ́mi ọ̀hádìrì ó mẹ́ àlàtọ̀lá ìjọ ọmọlẹ́yìn àlọ́bì sallallahu alaihi wọn ò ní kójọ lórí ọ̀lọ́ àlọ́ ọlọ́run láyé wà láwùlà dáfọ̀ ọlọ́hìn náà àgọ́hùn mi bá ọdún lápásáda tèmi àrùn tí ò bá ṣe pé ọlọ́run ọba àlékè ọlá ó máa ń lo àwọn kan láti ká àwọn kan lápá kò ní ọlọ́run nílé ayé ò bá ti bàjẹ́ ẹ̀rí pé nínú Islam ibẹ̀ láti rí tó ń jẹ́ sọ́nà ibẹ̀ láti rí tó jẹ́ bídíà nínú Christianity kò sí sọ́nà kò sí bídíà gbogbo ẹ̀ ló lọ àbíbẹ̀ ni téèyàn kan bá jẹ́ Christian lónìí tó bá jókòó tó ronú orin kan tó bá ti kọ́ ẹ̀rí pé gbogbo chọ́ọ̀chì sókú gbadẹ̀ máa kọ́ ó ti di ẹ̀sìn nìyẹn téèyàn kan bá mú lànà kan wá nu wọn tí ẹ bá wo gbàtà wá sí ìwà kékeré láwọn ìgbà kan sẹ́yìn mò ń láǹfààní láti gbọ́rọ̀ kan nu wọn jọ kan láìpẹ́ sí ẹni ó wá ń sọ̀rọ̀ nípa àwọn ilé ìjọsìn wọn tó ṣẹ̀dẹ̀ ń sè tó jẹ́ wípé wọ́n máa ń ṣe miracle miracle tó ń ṣe tẹ́ bá lọ gbogbo àgbáyé níbi tí christianity wà ẹ̀ nífẹ̀ẹ́ bá pàdé nàìjíríà náà ló lórí àwọn tí wọ́n ń ṣe torí pé lágbàáyé kò síbi tí churches pọ̀ síbi nàìjíríà kò sì síbi tó ti tàbí nàìjíríà ṣe é pé poverty wà nílùú wa àwọn èèyàn wá ń tààbù látara pé bí ń pa àwọn èèyàn òun lọ fi ń kó wa jẹ nílùú wa bí ẹni yẹn wá ń sọ̀rọ̀ nípa àwọn ìgbà tí ó dé ìkan tó ń pè ní ẹ̀dá ọ̀dà àbí kí ló bá ń pè àwọn tó ń mú mẹ́rákù wá nìyẹn gbogbo àwọn tó ń padà ṣe yẹn nínú àwọn tí wọ́n kéwú kéwú títí wọn tó ń ké dàìrẹ́tìlì lọ́dọ̀ ẹ̀ àbáwọn tí wọ́n ké lọ́dọ̀ àwọn tí wọ́n ké lọ́dọ̀ ẹ̀ àwọn ni wọ́n gbé mẹ́rákù wá tẹ bá wo mẹ́rákù tó ń ṣe yìí ẹ̀rí pé bídíà tó ń dí nìyẹn àdádálẹ̀ ní nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n lọ́dọ̀ títí wọn àwọn ò fẹ́ mọ pé kinní kan àdádálẹ̀ gbogbo nǹkan ló lọ ṣùgbọ́n nínú Islam ẹni pé tí èèyàn kan bá mú kọ́kọ́ wá lè ní àwọn àfáà dìde rárá o eléyìí tó ṣe ìyàṣejù ni eléyìí tẹ́yìn náà ṣe àṣe ètò ni wàkàzálìkà ja'alnakum ummatan wasatan ọlọ́run ní àwa àṣeyí ní ìjọ oníwọ̀ntúnwọ̀nsì ẹ̀ ní ṣàṣejù ẹ̀ ní ṣàṣe Islam kò kí ń ṣe ẹ̀sìn gbòlóhùn kò ń ṣe ẹ̀sìn àṣejù kò sí ń ṣe ẹ̀sìn alifurọ̀ wàtẹ̀fùrí a ní ṣàṣejù a sì ní ṣàṣejù bí Islam ṣe mú wá nìyẹn ló fi jẹ́ pé wọ́n wá lọ bá wa Muhammad sallallahu alaihi wasallam ànábì sallallahu wa wá wá gbéra a lọ síwájú ọlọ́run ó níjọ́ yẹn sallallahu alaihi wasallam wá forí kọlẹ̀ wájú ọlọ́run òwá wa máa pe ọlọ́run ọba òwá máa yí ọlọ́run òwá máa kí ọlọ́run pẹ̀lú kálímọ̀ kan tó wò sí ìmọ̀ tó ṣe pé ń gbà yẹn náà lọ́lọ́run ṣe máa fi mọ̀ ọ́n sallallahu alaihi eléyìí ni wọ́n pè ní aṣ-ṣafā'atul kubrā ìṣìpẹ̀ gbogbogbò gbogbo ìyọ̀lá lọ́bì máa ṣe pẹ̀lú sallallahu alaihi wasallam àti kèfèrí àti mùsùlùmí ọlọ́run ni wà arsalna wa mā arsalnāka gbogbo wa ni tó bá tún di lọ́rùn ànábì àtúnjẹkẹ̀ fún wa sallallahu alaihi wasallam àtẹ tó gbàgbọ́ àtẹ tí ò gbàgbọ́ pé kọ́lọ̀ tiẹ̀ fi ṣèdájọ́ ẹ̀yin tẹ̀ wá gbàgbọ́ yẹn kẹ́ lè má ṣe kí ni ó yá àyè títí yé mi lọ kọ́lọ̀ má ṣe tiwa bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní walladhi nafsi Muhammad biyadihi ó ní mo fi ẹ tó jẹ́ pé ẹ̀mí Muhammadu ó ń bẹ ní ọwọ́ rẹ̀ tálẹ́ni náà jọmọ́ Allahu subhanahu wa ta'ala ó ní mo fi búra la yasma'u bi ahad èèyàn kò ní gbọ́n ìwé ànábì sallallahu alaihi wasallam yahudi yìí ó jíù ni wala nasrani àbí kírísítẹ́nì thumma la yu'minu bi tí ò bá wá gba ohun mo mú wá gbọ́ illa kana finna àyàfi kẹ́ni yẹn di ọmọ náà kọ́nà máa ṣe wá lọ́mọ náà ló fi jẹ́ pé gbogbo ẹ tí ò bá ti jẹ́ mùsùlùmí láti ìgbà tó náà ti gbé ànábì sallallahu alaihi

tí wọ́n fi dáná tí wọ́n fi dẹni ibi ń jọ̀gbìn bí alikiyama ìtàkọ̀dà rahman wàdàdà ó tí wọ́n bá ń sọ ní wípé ah, ọlọ́run bímọ jọmọ́ àwọn tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ wọn yìí ọlọ́run ni wàkọ́ọ̀lù ìtàkọ̀dà rahman wàdàdà wọ́n ní arahman ọba àjọkí ayé wọ́n ló bímọ lákọ̀ọ́dì jí ìtò ṣe àlìdà ọlọ́run ni ah nǹkan burúkú mà ni wọ́n sọ yìí o nǹkan ìbànújẹ́ mà lélẹ́ yìí o nǹkan tó kọ̀ọ̀kan ni o takadu samawa yàtàfà tọ́rù nà mí nù ọlọ́run ní látara ohun tí wọ́n sọ yìí sọ́mọ̀ fẹ́ lè jábọ́ torí pọ̀ ní ó sọ pọ́nà bímọ tí wọ́n sọ lé wa tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ lé wa tó ń sọ káàkiri títì tí òjò wá lójú yẹn ọlọ́run ní gbogbo ìgbà tó bá ti ń wí sọ́mọ̀ máa ń fẹ́ lè jábọ́ wàtàǹṣà kò láàrù ilẹ̀ máa ń fẹ́ lè fàya wàtàkìrù lìjìbáàlì wàtàkìrù àlìjìbáàlì hàdà ọlọ́run ní àwọn òkè tẹ́ẹ̀rí yẹn wọ́n máa ń fẹ́ lè kù kí wọ́n di èlùbọ́ táwọn èèyàn bá ti ń sọ pọ́nà bímọ takadu samawati yatafatọrù sọmọ máa ń fẹ́ lè fàya kó jábọ́ sọmọ wàtàkìrù àrùn ilẹ̀ náà máa ń fẹ̀yìn ìlànà kó gbé gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀ àtẹ̀yìn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lójú yín náà tẹ̀yìn náà wò ó máa ń fẹ̀yìn ìlànà kó gbé wọn bẹ́ẹ̀ náà ni òkè òun náà máa ń fẹ́ lékù bí èlùmọ́ kí ló fà tán bí ṣe báyìí á ń dá àwọn olèrọ̀ṣùmáàlì wà lára torí pọ̀ yóò ń pe ọmọ ọmọ náà wọ́n bọ̀ yá gbàgbé ilẹ̀ rahman tó sì jẹ́ pé kò tọ́ fún ọba rahman ayé àtìdákìdá wà ládàá pé kó mú nǹkan lọ́lọ́run kí lọ́lọ́run fẹ́ fọ ọmọ ṣe ikú ló máa fi sàmà wá ju wà láàrú tó dẹ̀ jẹ́ wípé gbogbo tí ń bẹ́nu sọ́mọ́ àtìlẹ̀ ilà àti rahman abidá tó bá dọjọ́ pé ní àlìkìyàmọ̀ gbogbo wọn máa wá bá ọ náà bá gẹ́gẹ́ bí ẹrú ní abidu tẹ bá pera yín ní abdullah abdulkini kan ẹ ò ṣe mùsùlùmí ọlọ́run ní ní sílẹ̀bù sọ́ọ̀nù lèmi ò ta ló bí ẹ ó mọ bàbá ẹ ọmọ àlè ẹ nígbò bá ń pèrè lọ́mọ ọlọ́run ó túbọ̀ sí pò mọ bàbá tó bí ẹ bóun lọ́lọ́run ti fẹ́ bí ẹ ọ̀nà owó lágbàjọ ọlọ́run káwọn èèyàn bá kílèmù ọlọ́run àwọn ẹ̀dá kan wà tó lágbára jù wá lọ́nà tá a bá kílèmù fọmọ ọlọ́run ni wa tí màláìka náà bá kílèmù ẹ sì rí i pé nínú báìbù àwọn tí wọ́n pè ní ọmọ ọlọ́run gan pọ̀ kò ń ṣe Jésù nìkan tó tẹ bá pe jésù ní ọmọ náà tẹ pera yín náà lọ́wọ́ náà ó túmọ̀ sí pé nǹkan kan náà níyì àbí ni ọmọ òsìdí ọmọ náà bóyá ń gbà tó wá wò yẹn lọ́tún wá òfin má jẹ́ ká pè é lọ́mọ náà mọ́ ẹ jẹ́ ká pè òun gangan lọ́nà ẹ rí pé nǹkan yẹn dàrú mọ́ wọn lójú tẹ bá fi ọ̀gọ̀rọ̀ wọn sì wọn ní understand ẹ̀ ihun tí wọ́n kàn máa sọ fún yín pa trinity ni wípé ó dà gẹ́gẹ́ bí ẹyin ẹyin fẹ́ rí yẹn ẹ̀pọ̀ ara ẹyin ṣẹ́ẹ̀lì ẹyin àti funfun tó wà ní ẹyin yẹn kí ló ń pò òun àti yolk èyí tó wà ní yẹn wọ́n ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe rí bọ́n ṣe jẹ́ mẹ́ta yẹn tó jẹ́ pé ẹyin ẹ̀ lè yọ wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ pé bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ bọ́n ṣe rí náà nìyẹn ẹ ṣàkọ̀ bàbá ṣe sọ fún yín a lè gbà ṣe sọ fún wa ṣòro náà ọba àlékè ọlá ó ní afálà tààkìlù

tó bá lọ́jọ́ gbé ilé àdìkìyàmọ̀ àwọn tó ń kì ẹ́ láyà kọ́ náà pé kò séwu à ọlọ́run ní ẹ̀ níjọ wájú gbé ilé àdìkìyàmọ̀ oníkálukú máa lọ gbọ́ náà balẹ̀ iná lẹ́dí iná àmọ́nù ẹ̀ wà á àwọn tó bá gbàgbọ́ wà á lè lu sọ̀lìhàn tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ sáyà jẹ́ àdìláhùn rahman wúdà ọlọ́ọ̀bà àdìkìọ́lá ó máa ṣe wúdà fún wọn kí ni tó ń jẹ́ wúdà jọ̀mọ́ òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe tọ́lọ́run tó ní ìgbàgbọ́ tó tún wá ń ṣiṣẹ́ olóore ọlọ́run bá máa fi ìfẹ́ àánú ọlọ́run fi sí ọkàn gbogbo ẹ̀dá tó dáa ẹni tó lè má nífẹ̀ẹ́ òun náà tó bá jẹ́ Muhammad wasallam ó ní ìlà àhábàláhù abidan ó ní tí ọlọ́run bá bá nífẹ̀ẹ́ kan náà dá jìbìrì ó bá máa jibirin ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ lágbájá fa àhíbà ìwọ náà bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ fa àhábà jibirin latara látara bẹ́ẹ̀ jìbìrìl lábá máa nífẹ̀ẹ́ kọ́nà máa wa ìwọ tó wẹ́ ìyọnu ayé kí ló fẹ́ fi ṣe jọmọ́ ó ti wẹ́ ìyọnu ọlọ́run kó wá sọ máa lọ sẹ́la ó ní tí bá ti wá nífẹ̀ẹ́ yàn náà dá àhàdà sàmà máa kó gbogbo inna Allaha fulan yuhibbu fulan ọlọ́ọ̀bá ti nífẹ̀ẹ́ lágbájá o fa àhìbù ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ fa àhàbàhù ahlu sama gbogbo àwọn tó wà ń sọ́mọ́ àwa máa nífẹ̀ẹ́ wàwúdìá mahabbatuhu fi ahli al-ard táwọn ará sọ́mọ̀ bá wà lórí ilẹ̀ tọ́nà bá nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹranko orí ilẹ̀ máa nífẹ̀ẹ́ ní ìgbà tó náà bá ti nífẹ̀ẹ́ ṣé ìfẹ́ ọlọ́run ló fẹ́ máa wá ní àbí téèyàn wọ́n ti sọ wípé ṣọ́bù náà ti ọ́yàtún náà tún rock wọ́n ní ṣe orí ìfẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn èròǹgbà kan ní téèyàn lè lè pabá tó bá jẹ́ pé o tó ń fẹ́ o fẹ́ kọ́ ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ kó nífẹ̀ẹ́ ni o lè lè pabá o o lè ṣe kí ni o lè lè pabá ìfẹ́ ọlọ́run la tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ ọ̀gá yẹn gbàgbé pẹ̀ kí sì lè yọjú tọ́lọ̀ fi nífẹ̀ẹ́ yẹn ìyá máa ṣe tọ́lọ̀ bá fẹ́ á sì máa jìnnà sí àwọn nǹkan tọ́lọ̀ bò fẹ́ nígbà tá a bá ti ṣe lè ọlọ́run bá máa nífẹ̀ẹ́ wa o ọlọ́run bá lè kí ọlá ó ní fa innama yasarnahu bilisanika ọlọ́run ní ẹ̀rí kúrá fún yìí ọlọ́run ní aṣẹ́ nírọ̀rùn kó lè máa kà jáde fáwọn èèyàn nítorí bá ṣe kó bá lè máa fi fún wà tó ń zèrò bíi nǹkan ọmọ ló da àwọn tí wọ́n bá gbẹ́rù gbọ́nrin kó sì lè máa fi sí kìlọ̀ fáwọn náà. wà kí ahlakina mi kọ́ mi léhìn mi kọ́ mi ọlọ́ọ̀bá ní mélòó mélòó tẹ bá wò pé ah, bóòlù náà ṣe wá fẹ́ pawárò ẹ̀yin náà lọ wò mélòó mélòó àwọn èèyàn ló jẹ́ wípé ṣáájú títí yìí ṣáájú àwọn tá ń sọ yìí tọ́nà ọba ti pa wọ́n rùn hal tuhisu minhum min ahadin aw tasma'u lahum rikza àwọn tí ọlọ́run ti parun tẹ bá dé ìlú mi ọlọ́run ti pa àwọn ọ̀rùn ń bẹ̀ ẹ̀ sì lè rí tírẹ́tì sí wọn ẹ̀ lè rí tírẹ́tì sí wọn ọlọ́run ti kó wọn kú lẹ̀ àwọn ọ̀dọ́ áájì wọ́n jọra wọn lójú mọ́n aṣáájú mi nà kó wà wọ́n ti talẹ̀ tó jẹ́ ọ̀kan tó lágbára jà wá lọ ọlọ́run ti lóun lágbára jù wọ́n lọ tó kọ́ lọ kó ṣe àmì ẹ̀rì kọ̀ọ̀kan wa ibi ta ti ń bọ̀ wọ́n ni pé mùsùlùmí agbọ́dọ̀ máa dúpẹ́ fọ́nà ọba pé ọlọ́run bá ṣe wá mùsùlùmí ọlọ́run ṣe wá lẹ tó mọ ọlọ́run bá lọ́kàn orí ilé ayé àtọ̀run nìyẹn tó bá ti ń bá rẹ ní mùsùlùmí tó bá ń bá rẹ lẹ tó mọ ọlọ́run bá lọ́kàn ṣoṣo ìwọ sábà dúpẹ́ fọlọ́ kódà kó bá rí jẹ kó bá rí mu torí ìgbẹ́ ni àtìtọ̀ ìgbẹ́ tó ṣe pé tó bá yà kalẹ̀ ìwọ gan fẹ́ wò àbí ni wàá tún sáré fúlọ̀ṣì ẹ̀dánù ni ṣé torí ta fẹ́ jẹ ta fẹ́ mu tó wá nira lé ayé láṣẹ máa wá pàṣọ lọ́hùn sí ẹ wá àwọn èèyàn tó ń ṣì náà lè ní jọmọ kí ló fà á tẹ bá ní àfà kó dẹ̀ sí wáàsì kìfìrí kí ló dé ẹ á nígbà tí mi rí kíní kan nígbà tí mi níṣẹ́ lọ́wọ́ nígbà tí mi ìrówó lé san nígbà tí mi ìrówó ọmọ sùn san nígbà tí mo ń ṣàìsàn ẹ mi ráwọn mùsùlùmí àwọn muslim brothers wọn wá bẹ̀ mí wò muslim sisters ló bá ní wá bẹ̀ wò ó kù brothers nígbà tí ọmọ ìyá ti ti ẹ mùsùlùmí kan ṣàìsàn ni wọ́n lọ ìbá ìsàn gbogbo wa ni ìgbà tí nǹkan ṣe èèyàn kan ṣé wọ́n wá nǹkan wá ń ṣe ìwọ oore sí wọn pé kan wá ìwọ̀n lè wá ẹ̀ torí pé gbogbo wa ṣe rí nìyẹn bọ́lá ń tún wa ṣe ìyẹn wá ń ṣe excuse iwájú ọlọ́run kò ń ṣe excuse ọlọ́run ẹ àwọn ni wọ́n bá fi sanwó tori torí pé wọ́n bẹ sanwó lé à inna Allaha la yu'ayyidu hadha ad-din bi

ohun tí wọn náà lè ṣe àwọn ti ṣe ẹ lóore oore tí wọn máa wá ṣe ni pé ọ̀ràn tó ń dá yẹn bóòlù ti fẹ́ gbà kú lọ́wọ́ wọn ẹ nígbà tí mi níṣẹ́ àwọn kèfèrí náà fún mi níṣẹ́ wọ́n fún ẹṣẹ́ òní odi kèfèrí gbogbo yẹn wájú ọlọ́wọ́n ọba kò kì í ṣe excuse kò ṣe excuse ìjọba tún kọ́nà ọba kó mú wa dúró kọ́nà kó tún wa ṣe gbogbo tá a fi tó ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí ẹrẹ lómi tó kọ kú ònú ẹsìn tó kú ònú Islam látara ìmọ̀kọ látara ìfẹ́nú látara ìfẹ́lé ayé gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí ànábì sọ̀rọ̀ bá àdìwọ̀ sálàm ó ti ní bàbá ṣẹlẹ̀ nígbà rọ̀lẹ́ ayé nígbà tí ilé ayé bá ti súnmọ́ kó fẹ́ parí ó ní yusufu rọ́jòlò musliman ẹ̀rẹ́ lómi gbogbo bá jí láàárọ̀ mùsùlùmí ni wáyé ó fi káàfìràn nígbò bá sì máa dìrọ̀lẹ́ atúwà máa proclaim atúwà pa ẹ̀wọ̀n ti di kẹfẹ́ rí sí o inú tí ẹ náà ti máa dùn inú a máa dùn tó kọ́nà bá ti ṣàdánwò fún wa ló fi jẹ́ pé ìdúró dédé ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká wá lè dúró dédé òun náà ló bí wípé ẹ̀rí Islam wa a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ dáadáa o a gbọ́dọ̀ mọ̀ nípa Islam wa dáadáa tí èèyàn kan bá ti kèfèrí lẹ́yìn tó ń kílè kódà ó lè padà sí nípò ó lè ti lóyè láwọn ibi tó padà lọ nínú kúfúrù tẹ́ bá bí a ní àmùsùlùmí lòun náà tẹ́lẹ̀ ọgọ́rọ̀ wọn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló mọ̀ pa islam nígbà yẹn náà kó mọ̀ kọ́kọ́ pa islam àkídà islam ìgbàgbọ́ islam bóòlù ti yẹ kó rí kò mọ̀ kọ́kọ́ pa ẹ̀ kọ́nà máa fi ṣàdánwò fún wa ohun tí òkan mọ̀ ní kẹwàá rí kọ́lá àfa súnà kan lẹ́tọ́ gbọ́ súnà yìí ó wá di ó di kèfèrí ṣùgbọ́n wọ́n nú àwọn mùsùlùmí yẹn ló tó bá kó bá wọn ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí lè ní wàyídà lákùnlẹ̀ nínú àmọ́nù kọ́ọ̀lù àmọ́nà wáyìlá kọ́lá wílá ṣe àfihàn ìkọ́rin iná máa kò ní náà national sẹ́ńtìgún tí wọ́n bá wà pẹ̀lú yín wọn àwọn náà máa kílèmù pé mùsùlùmí làwọn tó bá ti pẹ̀yìn ìdàkọ̀ míì ni wọ́n ń ṣe ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn tí wọ́n bá sì wáyìlá mọ́rùn bíhìn yàtà ọmọdún tí àwọn mùsùlùmí dáadáa bá gbẹ̀gbẹ̀ wọn kọjá wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ mo ní àǹfààní lẹ́nu bí ijọ́ mélòó kan láti ka bí átíkù kékeré kan lórí whatsapp kan ni ẹni yẹn sọ̀rọ̀ pa obìnrin mùsùlùmí kan tó jẹ tó ń ṣẹ̀sìn dáadáa obìnrin ni ó sì wọ ìjáàbò ẹ̀ dáadáa ó wá parí yunifásitì ó parí sáfíìsì ó wá wáṣẹ́ nígbà tó wá wáṣẹ́ ó wá fẹ́ jáde lé fún interview màmá ẹ̀ báwo ṣùṣù màmá ẹ̀ ní ìrẹ́ lágbájá rúkà ṣé mo ṣe máa lọ sí interview ni ó ní kí ló ṣe òun pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ yìí ó ní ah, aṣọ òun kọ́ náà fẹ́ wò lọ́hùn pálí òun àti ọkọ lòun náà fẹ́ wò lọ́hùn. màmá ẹ̀ ti kọ́kọ́ àwọn ah, ò lè ríṣẹ́ pẹ̀lú eléyìí tó wọ yìí ẹja fìmí lẹ̀ pẹ̀lú ọlọ́run ọmọ ìbádébẹ̀ ẹni tó jẹ́ receptionist òun náà bá fojú wo pé àá ah, ṣé kò sí mo wá fún interview yìí ẹjókòó nígbà òsì kan orúkọ ẹ̀ ló bá wọlé àwọn tó bá ń bẹ̀ àwọn mùsùlùmí àwọn náà wà ń bẹ̀ nígbà kí wọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ lọ́wọ́ ti báyìí wọ́n ló sì rọra ká wọ́n máyà ó smile nínú àwọn tó wà ń bẹ̀ èèyàn kan wà ń bẹ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bóyá ọkọ ọ̀rẹ́ màmẹ́ẹ̀ ìyẹn náà wà bẹ́ẹ̀ ló sáwọ́ pé irú ọmọ burúkú wo ni nígbà parí sábíù wọ́n ní kó máa lọ nígbà bá délé ẹ tó rí bẹ́ẹ̀ nú àwọn tó mọ màmẹ́ ìyẹn ti fọ́ọ̀mù ẹ̀pọ́ ọmọ yín ọmọ burúkú ni o àwọn ọ̀gá lọ́gá wọ́n náwọ́ sí pé kó bá wọn lọ́wọ́ ó ẹ bára sí wọn pọ́blíkì ni nìyá náà bá bẹ̀rẹ̀ sí ṣépè ńláńlá fọmọ ó ti bá yóò mú jẹ́ ó ti ṣe kó ti ṣe kíní kó ti ṣe kíní kan nínú ètò ọlọ́wọ́ ọba àlékè ọlá nígbà bá di bí alẹ́ fóònù bá rẹ́ǹkì wọ́n bá pe àǹtí láti ibi iṣẹ́ pébi tó ti wá ṣe interview ó bá padà lọ ó bá ríṣẹ́ nígbò débẹ̀ ọ̀gá tó pè é tó fún ní lẹ́tà ó ní tí mo rí ni kó wà bold ó ń tó bèlíìfù nú ẹ̀ ó rẹ́dì láti dìfẹ́ǹdì ẹ̀ ó ní tó wá kàn mí ni wípé kò kí ń ṣe pé aṣọ ẹyẹ ló kàn èmi mi ìfẹ́ miss intelligence ẹ tí mo rí i intelligent tí mo rí ìwọ tó ń borí tó ń wọ ìjáàb o gbọ́dọ̀ wà intelligent ìwọ àfà tó ń ṣẹ̀sìn o gbọ́dọ̀ ní làákàyè táwọn yorùbá ti ní respect ìmúra ẹ̀kọ́ bá ọgá àfà ìwà yìí ti dáa jù tí ò bá jẹ́ pé kòkòtò yìí tó kọ̀ máa ń fò yìí náà lọ èròbọ yìí náà ló kọ̀ máa ń dẹ́rù bà wá aṣọ yìí tẹ́kọ̀ máa fi ń kìfù Lagos play ní ilé ẹ̀yìn sísá yìí oríire mi tí wọ́n bá fi aṣọ ẹwọ́lẹ̀ kiri wo obìnrin òfin pípí àlùjọ́dọ̀ òfin gbá ilé ara ènìyàn ibi tó fẹ́ dé sàárì ẹ̀ ló fi ń túnṣe nígbà tí wọ́n gba arábìnrin síṣẹ́ ó délé kò sọ fún màmá ẹ̀ màmá ìwọ́n tó ń ṣẹlẹ̀ màmá tún ti bu rẹpẹtẹ ẹ aṣọ burúkú tẹ̀ wọ̀ káàkiri màmá bá tún gbé wọ́n nìdè ọmọ iṣẹ́ àṣìṣe lọ́rọ̀ kan nífòtú ṣiṣẹ́ kò sí ìfojú kan màmá bá tún wá sọ pé ẹ ṣe láti jọ ìdòkí wá bẹ̀rẹ̀ iṣẹ́ o sì ráwọ̀ kan tó ń pè ẹni aṣọ tó ti ẹ̀ ń wọ̀ yìí kò ní jẹ́ orọ́kọ náà ẹ́ tó bá jáfẹ́ fẹ́ ọkọ má gbé àwọn tẹ̀blígì yẹn wálé o má dẹ̀ gbá wọn ní súnà yẹn wálé o ọmọ bá béèrè lọ́wọ́ bàbá ẹ̀ ó ní màmá ó ní súnà lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ yìí náà máa yan nọ́fìlà tẹ́ bá kí irun tán bá ti yan nọ́fìlà gbà tẹ́ kí irun tán náà ń ṣe súnà nìyẹn màmá ilé ọlọ́run ní jẹ́ o òun ò ní ṣe súnà tí owó látara ìmọ̀ kan nígbà tó ń bí ọmọ ọmọ nínú ètò ọlọ́ọba ọmọ wà bí iṣẹ́ ń jọ kan ọ̀gá ẹ̀ tó bá ṣiṣẹ́ gbà yẹn ìyẹn bá yìí bá ìṣẹ̀ pé káwọn jọ lọ sí rẹ́sítọ́ràǹtì kan káwọn jọ lọ jẹun ọ̀rọ̀ kan wà tó ń fẹ́ sọ fún gẹ́gẹ́ bí obìnrin tó lẹ́kọ̀ọ́ ó bá sọ fún ọ̀gá pé àyẹ́sà àdìsọ́ bíi ẹ̀ aṣọ lórí fóònù ó yẹ kóun tẹ̀lé ọkùnrin ọlọ́kùnrin lọ ṣe shopping ilé tún ìpẹ́sì ọ̀gá nígbò wá di alẹ́ ọ̀gá ṣàpè lórí fóònù ó tó ṣẹlẹ̀ ní pé mo ti ṣọ́ ìwà ẹ̀ mo sì rí pé ọmọlúwàbí yẹ èmi tó rí ẹ̀sìn tèmi ò tó lọ́pọ̀ lọ́dí tí o mùsùlùmí ni mo sì bá ń kírun ṣùgbọ́n oríṣiríṣi nǹkan làwa máa ń ṣe tá a mọ̀ pé sí òótọ́ lẹ́rẹ́ ìtẹ̀ ṣùgbọ́n mo ní àbúrò kan tó jẹ́ pé bí wọ́n ṣe máa ń ṣe ìgẹ́lẹ́ lòun náà ṣe máa ń ṣe lóòótọ́ ó ti fẹ́yàwó kan rí nígbà tẹ́sí ò tí ìgbò òun náà lára nígbà tí dé ìyàwó inú wò ní bá ṣẹ̀ṣẹ̀ ìyẹn ló jẹ́ kí tírélà gbàrí àwọn méjèèjì kọ̀ọ̀kan àbí kí lọ́ bá sọ tírélì ní tírélì ti gbàrí àwọn méjèèjì kọjá ni wọ́n bá fi kọra wọn sílẹ̀ iraham ni wọ́n fi kọra wọn sílẹ̀ so ó wá wẹ́lòmíì nígbà tó sọ fún béèrè wọ́n ní ṣùgbọ́n kò rè jáwọn lè fún ní nọ́mbà ẹ̀ wọ́n ní Dubai ló wà medical doctor ni wọ́n bá link wọn mọ́ra wọ́n jọ sọ̀rọ̀ ìyẹn bá sọ fún sísà pé ṣé o máa sẹ́ndì píṣì òun kóun náà sẹ́ndì sí ẹ̀ sísà bá sọ fún pé àyè má bínú o mi ní lè sẹ́ndì ẹ jẹ́ káà náà máa káwọ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀kan o mi ní lè sẹ́ndì píṣì mi sí i ó ní kí ló dé à ó ní tí àbáyẹ̀dọ̀ bá fẹ́ra wá gan-an kí ni kí picture mi máa ṣe lọ́dọ̀ yín arábìnrin yóò bá tún sẹ́ẹ̀dì picture ẹ̀ o ọkùnrin náà bá tún rí pé ọpẹ́ ní fọ́lọ́ pé á ẹ̀dọ́ gbàgbọ́ yẹ ẹ̀sìn ló fẹ́fẹ́ ìyẹn bá sọ fún pé kò wá wálé láti Dubai ibo ni káwọn ti pàdé ṣé yíṣu ìkànnì ṣé Mr Biggs ni á èmi ò kí ń pàdé brother Mr Biggs o ìwọ obìnrin tó ní wá pàdé àwọn ní Shoprite kò wá pàdé àwọn Mr Biggs ọmọ mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ ó ní tẹ́ bá fẹ́ pàdé mi ẹ sílé wa ọ wá fi di aláti wálé wọn àǹtí ìbáwò pé òun fẹ́ ṣe surprise fún màmá ẹ̀ kò sọ fún wọn pé wá kú bí ọjọ́ méjì ó bá sọ fún màmá pé èèyàn kan fẹ́ wá o àwọn fẹ́ ti ń béèrè láti jọ yìí màmá bá nínú èèyàn wo ni àǹtí ìwòkòwò ní sọ fún màmá torí tí màmá bá gbọ́ pé dókítà ni Dubai ló ti fẹ́ wá ibi tẹ́mi màmá máa wà nìyẹn torí pé olè ọ̀kan jù wa tàbá fẹ́ fọmọ lọ́kọ owó iná ní ilé ayé iná rẹ̀ a kì í wo pé ọyẹ tó lẹ́sìn ẹ̀tọ́ olówó ni ó kàwé ó ṣe gbá ó ṣàwò ọlọ́run sì sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́ kèfì rí lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn kò bá jẹ́ pé wọ́n lẹ́wà wọ́n lówó wà láàbùdù tó bá jẹ́ pé ọkùnrin tó jẹ́rú mùmínù tó jẹ́ múmínù lẹ́bá fi ọmọ fún olóore fún yí ṣùgbọ́n èèyàn lè ní owó iná ni béèyàn kan bá lọ sílé wọn tó fẹ́ lọ tọrọ ọmọ wọ́n ti wo fóònù tó ń lò àwọn èèyàn náà tó bá sì jẹ́ aburú wọ́n pákéjì ara wọn wọ́n lè lọ háyà mọ́tò gidi kan àwọn náà ti gbé lọ nígbà ìyàwó bá sì dé wọ́n padà mọ̀ pé inú ọ̀rà ni wọ́n ń gbé wọ́n padà mọ̀ wípé wọ́n lọ yá tí wọ́n wá fi ṣe pákéjì fáwọn ni ohun tí wọ́n wá ni wọ́n rí onírọ́ làwọn èèyàn fẹ́ ẹ tó bá ṣòdodo pẹ̀lú àwọn èèyàn wọn nífẹ̀ẹ́ sí kọ́nà kó ṣàánú wa. nígbà tí ọmọ ìwà sọ fún màmá màmá ṣà béèrè màmá wa ní ohun tó ṣẹlẹ̀ mí ní fẹ́ kọ́ wá sílé ṣọ́ọ̀pù ni màá fẹ́ kọ́ wá ẹ tó wá jí ọ̀gá ọmọ yìí níbi iṣẹ́ àtàbúrò ẹgbà tó dé wọ́n bá wá màmá ìyàn ìgbà kan ti fẹ́ débẹ̀ tó ti sọ fáàtì àti ti lọ wá tó bá fi ẹta tè ní wọ́n ti lọ rà ṣe rí bí màmá yẹn ṣe rí wọn báyìí ló bá wo àwọn méjèèjì ló ní àbẹ́yìn lálejò wa wọ́n ní bẹ́ẹ̀ ni èwo nú ẹ̀yin méjèèjì ló bá rí àfa oníṣòkòtò tó ń fò bí ti ànábì Muhammad sallallahu alaihi wasallam ló bá tún rí irùngbọ̀n

lágbègbè yẹn òjò ànábì sallallahu alaihi wasallam ìwọ tí ṣòkòtò ẹ̀ ń keep Lagos clean níwọ ọkùnrin òjò ànábì lágbègbè yẹn ẹ ìwọ tó jẹ́ pé ṣòkòtò aṣọ tó wọ̀ àwọn ṣáàtì kéékèèké yẹn rí ó ti pé tó bá wà lórí irun tó bá ti sùn jùlù báyìí gbogbo ọmọlúwàbí ẹ̀ ló máa kó síta tí ó ti yé ìyá ìbá wo àwọn méjèèjì ó ní a ah! ó ní tó bá tiẹ̀ jẹ́ ilé yìí ni ẹ̀gbọ́n sì ni òun ti sọ́dún tán lẹ́ẹ̀kan fún wa pé òun ò lẹ́sìn lọ títí ṣùgbọ́n máa ń kí òun mùsùlùmí náà ni kọ́lọ̀ ń ṣàdékùn dáadáa fóun náà ìyá ni wọ́n bá ti ẹ̀jẹ̀ lé ni àbá sì gbọ́ kò ń ṣe lè tó kórù mọ́ sí gbogbo ẹ̀ yìí tí ṣòkòtò ẹ̀ tí ó tún tó tún fò sókè yìí ó ṣàyẹ̀mbára sí wọn ó ní gbàtẹ́ yìí ń bọ̀ sí ìwò ríran ni ó lè sọ fọ́ọ̀rẹ́ pé kó múra dáadáa gbà tó mọ̀ pé lé àná lẹ́ ó bá ẹ̀mbára sí wọn ṣẹ̀rí bá sì ṣe ń de gbogbo èrò bá kó bo àwọn ọ̀yọ́ méjì ọ̀gá yìí ni ọ̀gá ńlá ní oníbi iṣẹ́ tó sọ yìí nígbà tí wọ́n nígbà tí àǹtí máa dé tó rí báyìí wọ́n láǹtí ìdákù ni àǹtí yẹn dákù ni pé á embarrassment ló tó yìí tí wọ́n ti fẹ́ tó fẹ́ fẹ́ nígbà táwọn èèyàn bá bu àǹtí pẹ̀lú àánú brọ́dà ìbá lọ súnmọ́ àǹtí ló bá ní káwọn èèyàn sún mẹ́yìn ìyá bá sómú ó ti pa ọmọ mi wàá gbé o tí ó fọwọ́ kan ọmọ ẹ̀ kò fọwọ́ kan àfa ìbá sọ fún màmá ẹtún lẹ́yìn náà ẹ jẹ́ ṣiṣẹ́ mi ẹ jẹ́ ṣe profession mi dókítà ni mí dókítà kan dókítà máa ń ní irú gan ṣé ṣòkòtò dókítà máa ń fò sókè ni torí pé àwọn èèyàn ti wò pé ẹ tó bá ti gé ṣòkòtò làákàyè ló ti gé yẹn àbẹ́ ìrìjọmọ́ wọ́n ti bẹ́ pàwọn gan làákàyè wọ́n máa ń kúná jù àwọn ìròrí wọ́n máa ń dáa jù bàbá ìbá sọ fún ọmọ ẹ̀ màmá ìṣá sùn mẹ́yìn ẹni ìbá ṣe àwọn treatment kankan láti rescue àǹtí àǹtí ìbá dìde ìyá ìbá wò pé doctor Dubai wọ́n ti mention Dubai ohun tó bá fi ṣe àkàlà sùn ti ẹ̀ nìyẹn doctor Dubai doctor Dubai Dubai ló ti wá kẹ̀ doctor tún ni kò ń ṣe pálábàárù lóríṣiríṣi iṣẹ́ làwọn èèyàn ṣe ní Dubai kò ń ṣe pálábàárù nínú àwọn ọmọ sì máa ń sanwó fún jù ní Dubai òun làwọn dókítọ̀ kéèyàn kan bá ní dókítọ̀ lòun tó bá lọ sí Dubai lẹ́nu tó bá gbà tó bá ríṣẹ́ owó tá a máa gbà lóṣù kò ní dín one million naira per month nínú ọ̀tọ́ ń rówó ju bẹ́ẹ̀ nìyẹn tó bá lọ sọ̀rọ̀ àtàwọn nọ́ọ̀sìs àwọn ẹni nígbà tó ti rẹ̀ tí àti ìtàn wọ́n bá kó bàtà wọn wọ́n bá láwọn lọ láti kọ́ ti ẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀gbọ́n àǹtí tó jábúrò fún màmá yẹn kó ṣàpadà òun wá mọ ọ̀gá tó mú àbúrò ẹ̀ wá wọ́n ṣàpadà gbé màmá yìí lọ bẹ̀bẹ̀ màmá ṣà lọ bẹ̀bẹ̀ ẹnu tó ti fi bú wọn àwọn yẹn náà wá fẹ́ ṣọ́ ní àmàmá ọ̀gá yẹn ní rárá à ní sẹ́tù ọ̀rọ̀ yẹn bí ṣọ́ọ̀bù yìí yẹn náà láti máa lọ sẹ́tù ẹ̀ ibi tẹ́ ti wọ́ wá lẹ̀ yẹn nígbà wá débẹ̀ màmá ti lọ ṣètò ló bá sáré pariwo wẹ́kọ̀mù wọn àwọn èèyàn bá tún wà òkà àṣé àwọn olè àwọn ọ̀daràn tó wá lánàá náà ti dẹni àkọlé báyìí tó látara bẹ́ẹ̀ màmá yìí náà kẹ́kọ̀ọ́ so ẹ jẹ́ ká gbìyànjú ibi ká tẹ̀lé sí lóríire wa ibi tí mo ti ń bọ̀ ni pé àwọn èèyàn mi lẹ́nu tó bá ti rẹ tó ń ṣẹ̀sìn wá kórìíra àwọn èèyàn sí wọn lọ́kàn a rí àwọn ọmọ níbí léwu tí wọ́n bá pè wọ́n pé kọ́ máa wá sírú wá síta ń ṣe yìí àwọn ẹni èṣù tí wọ́n jọ gbé wọn bá a ah, má lọ sí mọ́ṣáláṣí yẹn o mọ́ṣáláṣí àwọn tẹ̀blíìkì ni o tí wọ́n bá ti ń kírun ni wọ́n máa ń gùn gan o bọ́ bá rí èèyàn kan tó ń bọ̀ ní ta sàráwì nínú àwẹ̀ àá ah, ẹ̀tún ti ń lọ ẹ wá wo àwọn ẹni táwọn ẹni ìyá fi lọ kírun yìí bọ́ ṣe sọ fóògùn tó yìí tí wọ́n á fi padà orí pé wọ́n ń rojú àdárò yìí orí ẹ̀ náà ni wọ́n máa wà ẹ wo bí ṣùgbọ́n ìdí àwọn ọ̀nà lérè wọ́n a máa lé àwọn èèyàn jìnnà sí dáadáa ọlọ́run ní alẹ́ nínú káfàrù ọlọ́run ní ẹ̀rọ àwọn kìfèrè àwọn tí wọ́n ṣe kìfèrè wà sọ́jú àǹfẹ̀bí ìlà tí wọ́n bá wá kọ́ dí àwọn èèyàn kúrò bí ọ̀nà ọlọ́wọ́ bá abọ́là àmàlà wò ọlọ́run nírú àwọn ẹni báyìí wọ́n ti pàdánù gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lé ayé ọlọ́run ní walladhina amanu ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo wa aminu salihat tí wọ́n sì ṣiṣẹ́ ere wa amanu bima nuzila ala muhammadin tó jẹ́ pé gbogbo tí ọlọ́run bá wá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam nínú súnà tọ́nà ọba fi ran àti alukur'an wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì máa ń lò tí wọ́n gbà pé gbogbo táwọn bí mú wáyé sọ̀rọ̀ máa lò sẹ́lá òdodo ni láti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ káfàrọ̀ àìlèhùn sẹ́yìn àti ọlọ́run ní gbogbo ṣe aburú tí wọ́n ṣe a máa ṣàforíjì ẹ̀ fún wọn wà á sùn láhàbáàdà ètò ìgbésí ayé wọn lẹ́yìn pé gbogbo tó ti ṣe lọ láburú àbá wọn ṣe gbogbo tí wọ́n á kú ìgbésí ayé wọn báyìí àdìpa ẹ̀ṣẹ̀ káfàrọ̀ káfàrọ̀ tù ní wípé kápá nǹkan rẹ ohun tí èèyàn ti ṣe tí ò dáa iṣẹ́ tí wọ́n ṣe àti fi pa rẹ wà á sùn láhàbá àlàwò àlámọ̀rí wọn tó wá kù àwọn náà bá bàbá wọn tún ṣe àwọn tí wọ́n tẹ̀lé ohun tí ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ fàdọ́dún yìí sallallahu alaihi wa sallam kọ́nà jẹ́ ká lè máa tẹ̀lé ànábì lóbi jẹ́ pé téèyàn bá bá rẹ̀ ní ojú ọ̀nà ànábì sallallahu alaihi wa sallam àyàfi kéèyàn máa dúpẹ́ fọ́nà ọba o kódà kéèyàn má rí jẹ kéèyàn má rí mu eléyìí ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a ti ń sọ lọ tẹ́lẹ̀ máa jẹ́ ọ̀sẹ̀ kẹrin nínú tírà tí sheikh wa abdulaziz bin abdullahi bin ubad tí wọ́n kọ tí a pè ní àdúrósò lùmọ̀hímà ní àmàtì ọmọ àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọ lẹ́yìn ànábì sallallahu àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àwọn ọmọ nursery and primary school nínú ẹ̀sìn àní gbà lọ́wọ́ èèyàn kan kó jálá ìmọ̀kan sáwọn ẹ̀kọ́ yìí tí èèyàn bá jálá ìmọ̀kan sáwọn ẹ̀kọ́ yìí ìjẹ́ mùsùlùmí ẹ̀ ìjẹ́ mùsùlùmí ẹ̀ ó ní bá ó sì ní àmì ìbéèrè lẹ́yìn a gbọ́dọ̀ béèrè pé àáńtà muslim ṣé mùsùlùmí dẹ̀ ní ẹ̀ṣá nínú tàbí wá sọ fún wa òun náà ni wípé o tí àfa yìí bẹ̀rẹ̀ síra wọn òun ni pé àwọn súra kan wà ní alukur'an ó fi ẹ̀wà mọ nǹkan kan ní alukur'an rẹ mùsùlùmí o gbọ́dọ̀ mọ àwọn súra náà ó bẹ̀rẹ̀ látòrí súra tó zirizala títí tó fi dé náà o gbọ́dọ̀ mọ súra yìí kíínà kó rẹ̀ tí a ẹlẹ́nu tí wàá mọ̀ ká dáadáa wàhíù bọ́ọ̀lù o sì gbọ́dọ̀ há àwọ súra ìsórí o gbọ́dọ̀ ha àwọ sórí wàṣẹ́rẹ̀ hàn o sì gbọ́dọ̀ mọ ìtumọ̀ wọn English translation wa Yorùbá translation wa àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìtumọ̀ o gbọ́dọ̀ mọ ìtumọ̀ ẹ̀ orí eléyìí ni wa. wá wà a ti kà á a sì ti ṣàlàyé àwọn súra yìí títí táwa fi dé súratu alikawusar ní ọ̀sẹ̀ tó kọjá àbí bẹ́ẹ̀ kọ́ ni súratu alikawusar ibẹ̀ la parí sí ní ọ̀sẹ̀ tó kọjá ní halqa wa lẹ́yìn ìgbà tá a bá parí àwọn tẹ̀síìrì bí ìgbà láyé bá ṣe wà sí àfa sọ̀rọ̀ fún wa nípa àwọn àrùkánù ní islam àwọn òpó islam tí a gbọ́dọ̀ mọ̀ àwọn òpó islam eléyìí látẹ̀lé nígbà tí a bá parí tẹ̀síìrì àwọn súra yìí so kọ́lọ̀ ọba àdékíọ́lá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́lọ̀ ọba kó sì gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa súratul kafirun makiya súratul kafirun súra makal nam alikafirun kawtar láti parí ní ọ̀sẹ̀ tó kọjá alikafirun ni ọlọ́ọ̀ba ti sọ kalẹ̀ ìyẹn súrátù alikafirun kí sì ni ọlọ́ọ̀bá alikiola ọlọ́ọ̀bá sọ kalẹ̀ ba'dal ma'un lẹ́yìn kalẹ̀ torí alukur'ani àtẹ̀rìtìbù hasba an títò pa pé bó ṣe sọ̀kalẹ̀ súra eléyìí ó sọ̀kalẹ̀ lẹ́yìn eléyìí lẹ́yìn eléyìí wọ́n pe súra tẹ̀fsìrì kan ní àtẹ̀fsìrì hadith ìkọ́nù àwọn àfà láti Palestine ló kọ síra yẹn ohun táwọn fi to tẹ̀síìrì wọn wọ́n tò ní báwọn súra yẹn ṣe sọ̀kalẹ̀ tẹ̀léra wọn ni ṣùgbọ́n lẹ́yìn tí àtẹ̀rìtìbù àtàríkì òun nìyẹn èyí tí a wá ń kà yìí òun náà ni tẹ̀rí sí ìbò ilé tó jẹ́ pé wọ́n kàn fi tò ó èyí tí a ti mọ̀ bọ́ sí tó tẹ̀léra wọn yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe sọ̀ kalẹ̀ ṣùgbọ́n bọ́lá ọba ṣe fẹ́ kó wà náà nìyẹn. lẹ́yìn màáhùn tá a ti sọ fún wa pé ọlọ́run bá fi ń sọ̀rọ̀ fún wa ìṣesí ọlọ́run sọ fún wa kọjọ́ àdìyẹ tá a sọ fún wa pé àwọn ìbẹ̀rẹ̀ yẹn mọ́kà ló ti sọ̀ kalẹ̀ àwọn ìparí yẹn ó sọ̀ kalẹ̀ ní mọ̀dínà ọlọ́run bá sọ fún wa nípa ìṣesí àwọn mùnàfìkì mùnàfìkì sì ni wọn sí mọ́kà ìgbà táwọn mùsùlùmí dé mọ̀dínà làwọn kan tágbára ti dé ṣẹ́rí tí mùsùlùmí bá jẹ́ ọ̀lẹ ẹ máa dá mùsùlùmí mọ̀ yàtọ̀ sí kèfèrí ọjọ́ tí mùsùlùmí bá jẹ́ ọ̀lẹ ẹ máa dá mùsùlùmí mọ̀ yàtọ̀ sí kèfèrí nígbà tí ò bá ìṣòwò tí ò sí ọlá naam wàlẹ́kùsára ẹ̀bẹ́ eh, ni our mosque ní ìgbà tí mùsùlùmí tó bá jí ọ̀lẹ ẹ̀dá mùsùlùmí mọ̀ yàtọ̀ sí kèfèrí kò sẹ́ tó fẹ́ farapamọ́ ẹ̀ mà wọn nígbàgbọ́ òdodo pé nínú ìlera yìí wọ́n á tún dúró ti Islam wọn ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rọ̀ bá ti dé tí agbára bá ti dé ẹ̀ ní mọ mùsùlùmí mọ́ àwọn kan máa wà wọ́n máa fi Islam bójú torí ọlá tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ gbà ẹlòmí aríá ah, àwọn mùsùlùmí yẹn wọ́n ní àwọn ọmọbìnrin gidi lọ́wọ́ àwọn ọmọbìnrin mùsùlùmí bá ti ṣe ròyìn wọn bí sísà dáadáa ẹ̀kọ́ yẹn àwọn ọmọbìnrin àwọn ọmọ tí wọ́n ń ṣe ìranù àwọn ọmọ tí wọ́n kì í wọ aṣọkáṣọ káàkiri ṣé ẹ̀mẹ́ pé ọlọ́ọ̀ má wèrè ọmọkùnrin kan gbáwájú mọ́ṣáláṣí báyìí mò dọ́gbọ́n kí kódà mo fẹ́ pè àwọn aṣọ tó ń pè sáàkì yẹn ní iṣẹ́ mẹ́kọ́ ti bá wọn rán ìtó dàbí tẹ lẹ́wọ̀n gangan tó ṣe pé tí ò bá fà fún rẹ̀ á hàǹdì síbi tó gbé sí yẹn náà ni ló ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ́ ẹ wúlò àwọn ìmúra bẹ́ẹ̀ ìmúra àwọn ẹlẹ́wọ̀n kọ́nà má ṣe wá lẹ́lẹ́wọ̀n ẹwà àwọn ọmọbìnrin náà oríṣiríṣi aṣọ ẹ̀rọ ọmọbìnrin wọn níyàtọ̀ sí wèrè kọ́nà má di aya wèrè àwọn ọmọbìnrin gidi láwọn ọmọbìnrin rere ẹlòmí àwò wípé ah, àwọn ọmọbìnrin rere yẹn lòún fẹ́ fẹ́ ṣẹ́bẹ̀ fẹ́ lòmí ò lẹ́sìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí àfáwa kan sọ fún wa nílùú látàlí wọ́n ní àwọn sisters wọ́n lọ wájú àwọn táwọn jí àfá wọn àwọn wá bọ̀ lẹ́yìn àwọn gáìsì méjì kan wá lọ wọ́n wà wájú àwọn wọ́n wà lẹ́yìn àwọn sísà yẹn ó tí wọ́n wá ń sọ láàrin ara wọn ìkan wá ń sọ fún kejì pé ṣòro àwọn ọmọbìnrin lọ lọ yẹn tí bá fẹ́ fẹ́ kan lù wọ́n rọrùn gan ẹ̀yin obìnrin ẹ̀yin náà máa gbọ́ àwọn aburú táwọn ọkùnrin máa ń plan fún yín tí bá fẹ́ fẹ́ kan ọmọ ọ̀tá àwọn ọ̀daràn ní o tí bá fẹ́ fẹ́ kan lù wọ́n ṣe wà yóò rọrùn ìyẹn ní báwo ni à máa lọ ra jàlábíà tó fáìn máa lọ ra jàlábíà ilé kéwú tó ń lọ yẹ èmi náà kọ̀ lọ rẹ́jísítà síbẹ̀ ṣẹ́mi pé ní páàkì làwọn yẹn wá ṣe irú wọn táfà bá ń gba kéwú fún wọn àwọn náà máa gbóhùn sókè jù àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn náà máa gbóhùn sókè jù àwọn ni wọ́n kọ́kọ́ máa dé lé kéwú kódà tó bá jẹ́ kó ń sanwó lé kéwú àwọn ni wọ́n kọ́kọ́ máa sanwó lé kéwú torí kí ni káwọn sísà yẹn máa wò ó ṣẹ́mi pé sísà náà èèyàn dáadáa sísà náà wá tí brọ́dà yẹn wọ́n máa ń ṣe gbogbo nǹkan tó ní tó ní ni brọ́dà yẹn wọ́n ti tètè sanwó lé kéwú brọ́dà yẹn wọ́n ti tètè délé kéwú tẹ bá délé kéwú báyìí ohun wọlé máa gbọ́ wọ́n máa ka kéwú yẹn pẹ̀lú tẹ̀jú ìdí kí sì ní brọ́dà wa wa fake brọ́dà ni o ìyàwó ló wá wá o ọjọ́ tí owó ẹ̀ bá ti ti tẹ̀ báyìí ó sá lọ ni o a rí rí nínú àwọn àfáà dáadáa ní ilẹ̀ wa bí tí wọ́n sọ̀rọ̀ arábìnrin kan nígbà tó fẹ́ fẹ́ obìnrin obìnrin wọ sọ́ọ̀tì ó múra dáadáa òun náà disguise wá báyìí ó bá wọn tí ó bá wọn mú wọn ò mẹ́fà lágbè dání nígbà tó dẹ̀ di pé wọ́n ṣe nìkáì pẹ̀lú wọn àtàtì ìtàn ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú sọ́ọ̀tì sọ́ọ̀tì tó wọ ẹ orú mẹ́yìn ni ẹ̀ẹ́dẹ̀ di kákádì kúkú wọ́n ti gbàgbé pẹ́yìn obìnrin wọn máa ṣírí wọn mẹ́fẹ́sì wà lábẹ́ ìjáàbò yìí ẹ̀ bẹ́ẹ̀ ni àbíbẹ̀kọ̀ ẹ̀rí pàtí ẹrẹ́ rí sọ̀dáptà àbí ó ní ìsáàbò òdodo lẹ́sọ àbò orúkọ sórú mbẹ kò sí orú mbẹ àwa gan ju owó yìí ṣùgbọ́n náà bò kàn dá wa lóbìnrin ni kálọ̀wà náà lọ jóbìnrin ni gbogbo ìjáàbù tẹ́ wọ́n yẹn kéré lẹ́gbẹ̀ẹ́ ti tèmi o ṣùgbọ́n wa lọ́nà ní kó má kọjá kókó tẹ̀ kódà ó tún ní tó dájú òun ni tó bá ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí aṣọ mùsùlùmí aṣọ mọ́mì yòókù mọ́mì tó nígbàgbọ́ ó ní mina adọ́la ti sàkọ́ ìlì tó ma ìlànà kàbẹ́ yìí ó ní aṣọ mùmìnì isratul mùmìnì ó ní tó bá bẹ̀rẹ̀ láti ojúgun báyìí títí tó fi débi kókósẹ̀ fama asfala min zalika fàfihàn ó ní tó bá ti wá kọjá kókósẹ̀ nínú aṣọ mùsùlùmí ah ó ní iná ni o kọ́nà má kọlọ má jẹ́ náà ma ti sì jẹ́ ẹ rí irú eléyìí wà ẹ wá rí àwọn èèyàn tí wọ́n máa ṣe nìfà ẹ rí wọn yúrọ húnà náà tó ṣe káwọn èèyàn lè rí ẹni ìyẹn ni súrátù màáhùn tí ọlọ́ọ̀bà àlékè tí ó sọ fún wa nínú súrátù ó sọ̀rọ̀ àwọn ti kọ́kọ́ sọ̀rọ̀ àwọn pé yóò ẹni tó ń pe ọjọ́ ẹ̀san tó ń pè nírọ́ ìyẹn làwọn kèfèrí pọ́nbélé ọlọ́run sọ̀rọ̀ ń pa wọn fadálìkà lẹ́dí yẹdọ́ olùyẹ̀sì àwọn tí wọ́n ń pe ọjọ́ ẹ̀san tí wọ́n ń pè nírọ́ tí wọ́n mọ̀ pé ìṣirò wà òun làwọn ẹni tó jẹ́ wípé yẹdọ́ olùyẹ̀sì àwọn ọmọ orúkọ ọmọ tó wà nínú ipò pó ní bùkátà sí kárọ̀ lọ́wọ́ wọ́n máa ń pa wọ́n tì ní wàláyà hudu ala ta'amil miskin tí wọ́n bá tún rí àwọn aláìní wọn kì í fún wọn lóúnjẹ ọ̀wọ́ ọ̀tún wá fún wọn ní o tó bá tún wá rà wọn tí wọ́n fẹ́ fún wọn wọn ní encourage wọn kan fún wọn. fawailul lil musallin ọlọ́wọ́ bá wá tún sọ̀rọ̀ nígbà táwọn mùsùlùmí tún mọ̀dínà ó ní ègbé ọlọ́run kó máa bá wọn tí wọ́n ń kírun alladhina hum an salatihim sahun kò kí ń ṣerú ẹ̀yìn o àfa ìwò mi pé a ègbé kó tún máa bá wa ká ń kírun kẹ̀ ọlọ́run ní fi salatihim sahun àwọn tó jẹ́ pé a ń sọ láti himsahun wọ́n bá ń fọ́nú fọ́ra bí wọn nígbà míì wọn kì náà ní kí sásìkò ẹlòmíì wọn wọn ní kí rárá ẹlòmíì wọn sì ní wọn ní kí bí ànábì sọlá ń ṣe ni sọ́lì ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tèmi ànábì kì í sọ́lọ́lọ́ àríwọ̀sọ́là ẹ tó bá ti kó sí kan nú àwọn nǹkan mẹ́ta yìí bóyá kò àbóǹkì kò kí sáfìkò àbóǹkì kò kí bó ṣe yẹ kó kí ọlọ́run ní ègbé ọlọ́run bá kó máa bá wọn alladhina hum yura'un àwọn ẹni tó jẹ́ pé tó bá tiẹ̀ fẹ́ kírun ọjọ́ tó bá fẹ́ kírun wọ́n bá ń kí káwọn èèyàn lè mọ̀ ni ànábì sallallahu alaihi wasallam ó ní asqalu salati ala al-munafiqin ó ní ṣe ráwọn mùnàfìkì ọ̀daràn yẹn tí wọ́n kì í ṣe mùsùlùmí tọkọ̀ wá disguise bí mùsùlùmí ànábì ní ìtò nira fún wọn jù nínú oorun salatu al-fajri wa salatu al-isha ó lóun náà lè ro àlùfájàrí àti ìṣáì ṣẹ́fẹ́ pé àlùfájàrí tó ọ̀bá wá mọ́ṣáláṣí kò sí jẹnẹrétọ̀ ń gbà yẹ o inú òkùnkùn lẹ́bíbọ́dì máa wà kò sẹ́ tó máa rí wọn pé wọ́n wà sọ̀látìlẹ̀ ìṣà inú òkùnkùn ni kò sẹ́ tó máa rí wọn pé wọ́n wà tó wọn ò ní wá mọ́ṣáláṣí tó bá ti wá di zúrì tẹ́bíbọ́dì máa rí wọn tó bá di ásírì tẹ́bíbọ́dì máa rí wọn tó bá di mọ́gírìbì tí ilẹ̀ ò tí ìṣú tán tó jẹ́ pé tó wá wọ́n á mọ̀ pé wọ́n wà ìyẹn ni wọ́n máa ń wá wàyáwùlà àwùlà lè máa rò gbogbo nǹkan tó wájẹ̀ fún àǹfààní ṣẹ̀mẹ̀ bọ́ mùsùlùmí ṣẹ̀dé mọ̀dínà ni ìgbà tó dé mọ̀dínà kò sí nǹkan kan àwọn nǹkan kéékèèké nísìnyí kọ́ kéèyàn lè wò ní ìṣáná lé ṣẹ̀mẹ̀ pé àwòjà àwa ìkó ní ìṣáná lé àbíbẹ̀kọ́ ni ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ìwọ̀n ni àwa ní náyọ̀n níbi tá àyè ló lọ́ lọ́jà gbogbo nǹkan kéékèèké yìí táwọn èèyàn bá ti wá fẹ́ lọ ya lọ́dọ̀ wọn wọn ò ní fún wọn wọn ò ní fún wọn tó bá tún wá rẹ̀ tó ní tó fẹ́ fún wọn wá tún kọ́ di pé ah, gbogbo ìgbà ó máa báyọ̀ yín jẹ́ ọjọ́ òun ló ti báyọ̀ lágbájá jẹ́ kò sì báyọ̀ ọ̀yọ̀kan jẹ́ o láti lè jẹ́ kára ni àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà kan náà ti wá ṣàlàyé sí àwọn mùnàfíkì ọlọ́wọ́ aṣọ sórọ́tù kàfírù kalẹ̀ súrà tó tàbọ̀ yìí súrà tọ́nà ọba àlékiọlá ó fẹ́ sọ fún wa pé ìwọ mùsùlùmí ará ni ẹ́ arábó ni mo pe mùsùlùmí ará ẹlòmí ilé pé àṣìṣe nìyẹn o wáyé tí ò kì í ara fún ara wa wọ́n sọ wípé ẹni ṣe bí ọ̀yọ́ sọ ẹni ṣe bí ọ̀yọ́ là ọ̀ yóò ṣe bí bàbá ẹnìkan ṣó ti yé sí tó bá jẹ́ kọ́ máa ń sọ bẹ́ẹ̀ náà pé ẹni ṣe bí ara kwara láàrin ara kwara ò ṣe bí ara ẹnìkan bí bàbá ẹnìkan mi bá sọ bẹ́ẹ̀ o ọ̀nà ọba fẹ́ kí mùsùlùmí ó jẹ́ ìdí adáyàtọ̀ ní gbogbo àwùjọ tó bá wà ìlà àṣàna náà ti fàṣì táwọn èèyàn bá ń ṣe dáadáa ìwọ náà máa ṣe dáadáa wà ìlà àṣà òun fàṣì táwọn èèyàn bá tún ṣàbùrú dáadáa ní kí wọ́n máa ṣe má di wípé if you cannot beat them you join them no ọ̀rọ̀ àwọn tí wọ́n dá nǹkan mọ̀ ní kò ń ṣọ̀rọ̀ mùsùlùmí tó o bá ti lè bí then you leave them alone ó ní sọ pé ó fẹ́ jọ ìwọ lórí aburú súrà yìí ó sọ̀rọ̀ fún wa nípa aburú tí ń bẹ fún ìmáṣe kèfèrí aburú tí ń bẹ fún ìmáṣe kèfèrí ó ní yìí sọ wọ́n ní nínú ìdí tọ́lọ̀ bá fi sọ súra ìkalẹ̀ àwọn kan nínú àwọn kùrẹ́ṣí nínú wọn ni umayya bùnú khalaf wà waliwalidi bùnú muhira umayya bùnú khalaf nínú àwọn ọ̀daràn kèfèrí ni àwọn ọ̀daràn kèfèrí ó dàbí kóòrò ló jẹ́ olówó bilal tí máa ń fìyà jẹ bilal ká ní kí wọ́n gbé bilal sínú òrùn tó bá wá wà lóòrùn wọ́n wá gbé òkúta ńlá tó ti gbóná wọ́n wá gbé sí ẹ̀yẹ wọ́n máa lù tíbi ìlàlẹ̀ òní sọ kọ́kọ́ pé ahad ahad ahad kí sì lọ́fẹ́ kó sọ kó sọ pé ọlọ́run bá Muhammad oríṣi ọlọ́run. àti Walid bónú Mugira eléyìí tí ọlọ́run bá bú dáadáa ọlọ́run tún jẹ́ òye pé ìwọ ìwọ máa lè ìwọ máa lè ọlọ́run tún nínú Suratul Mudaththir tẹ́ bá lọ ka gbogbo bẹ̀rẹ̀ ẹ̀tọ́ náà bá ń bá wí òun ni Walid ibn Mughira kẹlì mẹ́ pé àwọn ọ̀daràn ní àwọn pípù yẹn kọ́nà máa ṣe àwa lọ́daràn gbogbo ẹ̀ tó bá ti ti ń tẹ̀lé ojú ọ̀nà ọ̀daràn ọ̀daràn lòun náà àbí ọlọ́ọ̀bá àlékí ọlá ó sọ fún wa ó ní dárì ní wa man khalaqtu wahida ó ní rí ànábì sallallahu alaihi wasallam fìmí sílẹ̀ fìmí lẹ̀ jẹ́ kí n sọ fún ẹ nípa ọ̀daràn yìí ẹ tó ti pè mí èmi ọlọ́run bá ní mo dá wájà á ń tu láhùn má là mọ̀ mọ̀jú dà èmi ọlọ́run ni mo fún lówó tó pọ̀ wọ́n bá ní ìlọ́wà ṣùhù dà èmi ọlọ́run mo tún fún ní iyì mo fún ní àwọn ọmọkùnrin tó pọ̀ wọ́n máa ha tẹ̀lé ìgbà mo ṣe ìgbà láyè tó pọ̀ fún mọ̀ yàtọ̀ márùn-ún àti pẹ̀lú bí gbogbo tí mo ṣe fún ojú ìṣojú kòkòrò pé kéde ọlọ́run bá tún ṣe àlékún ni kálá ìnáwó kálá lè àyà sí na àlèdà ọlọ́run ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo tí mo ṣe fọ́ darọ̀ yìí kálá lè lè àyà sí àlèdà ó tún gbẹ́rù borí ó di alágídí ó ní ṣagídí kò tẹ̀ lọ́rọ̀ ọlọ́run bá lékè ọlá

orò ìdílé nìyà wá ìṣòro ìdílé máa wá dé tí wàá lò dá sí ẹni tó bá ti tiẹ̀ ní lọ lóòótọ́ ni tó ní lọ lọ ìwọ náà fowó ránṣẹ́ ìwọ náà fowó ránṣẹ́ ìwọ náà wá fowó ránṣẹ́ ìwọ náà ti lẹ́bọ̀ ṣẹ́rí bí tó burú dé àrídọ̀bìnrin kúfùrù kúfùrù tó bá ti yọ́nú sí ìwọ náà ti ìwọ́nà wá ń dúró wá wòran ìwọ́nà ti dẹ́lẹ́bọ̀ ó gbọ́dọ̀ bójú kú ọmọ ẹ̀mí tó bá sọ̀rọ̀ pa gọ́ọ̀tù ló bá sọ̀rọ̀ tọ́nà ọba àlejò ọlá ní kó nílé mu mìíní ìrì ànábì sọ fáwọn onígbàgbọ́ òdodo yẹ̀kúndùn mi náà fi sọ́ọ̀rì yìí pé kí wọ́n máa rẹ ju wọ́n lẹ̀ kò kì í ṣe pé bíi pé kí wọ́n kò ní máa wo obìnrin nìkan kọ́ ìyẹn là kọ́kọ́ ni gbogbo tí ò bá ti da gbọ́dọ̀ máa rẹ ju ẹ̀kú lẹ̀ bẹ́ẹ̀ ni ó wá kọjá níbi táwọn èèyàn ní í ṣe bọ́ bóyá ó kọjá bí wájú church ó wá tẹjú mọ́ bí òun wo bẹ̀ kí ló wo bẹ̀ tí ó yẹ kí inú ẹ máa dùn ni ibi tó jẹ́ pé tó bá débẹ̀ kó sáré rìn fásitì ni kó débẹ̀ kó tẹsẹ̀ mọ́ ni pé ah subhanallah ó gbọ́ tọ́nà ọba sọ lẹ́ẹ̀kan ni takadu sàmà wà ọlọ́run ní sọ́mọ̀ ó fẹ́ lè jábọ́ wàtàkìrù ìjìbáàlì wàtàṣàkùl àrùn ilẹ̀ fẹ́ lè fàya wàtàkìrù ìjìbáàlì òkè wọ́n fẹ́ lè kù kọ́ di òrùbọ́ àdáhùn ní rahman wàlàdà torí pọ̀ lọ sọ pé ọlọ́run bímọ ìwọ wá ń kọjá bí tọ̀ lọ ti sọ pé ọlọ́run bímọ kó o bí ilẹ̀ o jábọ̀ kó fọ́ yàmàyàmà bí sọ́mọ̀ ó wọlẹ̀ ó kú kó dèlùbọ́ ó wá tún yọ ń ó tún wá wòrán ń bẹ̀ ó tún wò wọ́n ó rí pọ́ darọ̀ náà báyìí kọ́nà bá ṣe wá wa. wọ́n lọ bá nọ́bì sallallahu alaihi wasallam fatiba'na fi dín wà ní ṣíríkì tẹ̀lẹ́sì wà náà jẹ́ ká kú jọba ṣe tó bá ti jẹ́ ká jọba gbogbo decision tá a bá fẹ́ máa tẹ́kì inú òru a máa pe wọ́n náà dájú àwọn àgbàlagbà tó ní pọ̀ tọ́lọ bá lọ́bì sọ̀nà sẹ́lẹ̀nì aliwali gbọ́dọ̀ mọ̀ kíra nínú àwọn olówó mọ́kà ní ẹgbọ́rò ìtọ́nà bá ń sọ gbọ́dọ̀ fún lówó fún lọ́mọ ó ní àwọn ọmọkùnrin tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ṣẹ́mẹ́ pé sì la sọ wípé ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ní ìgbà tí ilé ayé jẹ́ ilé ayé ọmọ agbára ni ọmọ kọ́nà má jẹ́ fún wa lọ́mọ tó pọ̀ kéèyàn kọ̀ọ̀kan ló wá máa bí mínímọ̀mọ̀ bí tẹ́tì lọ sókè nínú àwọn ọkùnrin káwọn obìnrin wa náà máa bí mẹ́wàá lọ sókè ó tiẹ̀ wá kéré jù kọ́nà má jẹ́ sí bẹ́ẹ̀ fẹ́ yín obìnrin wa kọ́nà má jẹ́ sí bẹ́ẹ̀ fáwọn ọkùnrin àwọn obìnrin ò ṣe àmì àmì àmì àwa náà bá wọn ṣe àmì abẹ́ẹ̀mọ́ ni nígbà táàbù kọ̀ọ̀kan bá níyàwó mẹ́rin tí ó mú kọ̀ọ̀kan bí ọmọ mẹ́wàá mẹ́wàá fọ́ọ̀sì nìyẹn adolóríire tẹ́mi bá ní pọ́ǹtì jọmọ́ ṣé mọ́ṣáláṣí ti gbà wá tí ẹ̀yin náà ní pọ́ǹtì tí gbogbo wa wá kó pọ́ǹtì pọ́ǹtì jọba yẹn náà ọmọ ọmọ pọ́ǹtì gbogbo wọn á síra ọlọ́wọ́ bá sórí gbogbo wọn á kúra dàbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbọ́ lárúbá ọmọ kéwú àwa pín wọn káàkiri bó ìgbà mélòó ni ẹgbọ́n fẹ́ kúrò lórí ilẹ̀ ìgbà mélòó la fẹ́ túlé ayé ṣe ọ̀nà ọmọ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa mùsùlùmí àmọ́ kéwú àṣekìrì àmọ́ kí àmọ́ wí àtúmọ̀ calculation tí ìyọ̀bá mọ calculation ní kí wọ́n náà sáré sáré ṣe ìwọ obìnrin tí bá ti ẹ̀dí lẹ́wà tí kò jẹ́ hafiz tó káwọn yọ kúrán tí kò jẹ́ mohadis tó ń fi mohadis máa wọ̀ yọ tí kò jẹ́ pàkì tó ń kọ́ káwọn yọ fíkì káàkiri ìkọ́mọ̀ pa fàrọ́yì ó káwọn yọ wọ́n ṣe pín ogún ìkọ́mọ̀ pa dókítọ̀ ó túmọ̀ pa prophetic medicine gbogbo ẹni ọba lálùjọ ló ń bá jà òun ṣe rúkìá fún wọn ó wá sí tètè ṣe àwọn calculation yẹn máa kàn máa gbalada gbogbo ẹni tètè máa ń kọ́ koran bó bá ti ń gbalada èmi náà máa gbalada èmi náà máa ẹni pa àmọ́ mathematics kọ́lọ̀ ń jẹ kó rí wá pé ẹni ó ní ọmọ tó pọ̀ alágbára ni ìkejì òmáyà òun tiẹ̀ ìkejì tá a pè ní òmọ́yà yẹn olórí gbogbo àwọn olówó nílùú mọ́kà ṣe rí mọ́kà ní àsìkò tá à ń sọ yìí ní gbogbo jẹ̀sírọ́tù làárọ̀ àti àwọn bòmíì lórílẹ̀ ayé ibẹ̀ yẹn jẹ́ center of trade torí pé ní ọdọọdún àwọn èèyàn máa ń kójọ ń bẹ̀ lè mọ́ òsìn hajj fún hajj ṣáájú ká lọ́bi tó dé àwọn èèyàn ṣe hajj táwọn èèyàn bá wá kójọ oníkálukú máa ń wá tajà ẹ tó wá jẹ́ olórí gbogbo àwọn ọlọ́jà gbà yẹn ẹni tá a sọ yìí ni Umayya ibn Khalaf ó ní owó olówó ni ó ní owó àwọn olówó wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam káwọn olówó nàìjíríà pé àfa lẹ́nu pé ohun tó wà lẹ́yìn ṣáṣọ̀fọ́ ti wà tó bá ti dé hálẹ́kọ̀ọ́ ẹ̀ sọ fún gbogbo àwọn ìyàwó alẹ́kọ́ dìbò fún un tó bá sì dìbò fún wa àjọba bá ṣe jọba yìí àdánwò òde jọmọ àbádánwò òde ṣẹbẹ fẹsẹ ìtàn adé níta bá ti jọ ń ṣe náà ẹ at least gbogbo àwọn jọmọ yìí ẹ at least àwọn tí òbí ṣẹ́ nu wọn ọ̀rọ̀ ẹnu lásán ẹ lọ wọ àwọn èèyàn tó fi dé dẹ kí ni wọ́n ṣe ẹ̀kọ́ ni pé mọ́mú ló wà sí hálùkọ̀ wọn kọ́nà máa fi ṣàdánwò fún wa ló fi jẹ́ pé àwọn àfẹ́ ẹni ọlọ́run gbogbo tó bá bí ń jọ wà ń ṣe òṣèlú yẹn àwọn máa ń sáfún ni ìkan nínú àwọn àfẹ́mi rẹ̀ ní ọjọ́ kan àfáì ó kọ síra lórí bá ṣe ń ṣe ìjọba al-hukumatu al-adila ìjọba onídéédé àwọn mùsùlùmí wọ́n wá ka síra yìí nígbà tí wọ́n wá kà á wọ́n wá wò pé ah àfáà tó kọ síra yìí tábà tiẹ̀ fẹ́ yọ kọ́ọ́dí àgbà olùdájọ́ àgbà minister of justice àbí kí ló máa ń pa wọn náà chief justice tábà fẹ́ yọ chief justice irú àpá ìlú yẹn ká yàn torí pé tíra ìtúbàkọ̀ bá wa apply gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ṣẹ́rí tó ta sí àfà létí pé wọ́n fẹ́ yàn báyìí àfà bá kábàámọ̀ pé kí ló lé tí mo kọ tíra àfà bá bẹ̀rẹ̀ sí display ní wèrè ṣẹlẹ̀ mẹ́pẹ́ nínú májẹ̀mú ẹ̀ta fẹ́ fi jẹ adájọ́ kò gbọ́dọ̀ jẹ́ wèrè àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀bọ́ àfa báwo pé nígbà tó bá ṣe bí wèrè wọ́n á lè gbẹ́nu kúrò bí wọ́n fẹ́ fi òun jẹ chief justice àwọn ọ̀yọ́ tó wá jọ́jọ̀bọ́ wọ́n wá òkè ah, sọ́dínlì àfa àgbórí ẹ̀ pé ọ̀jọ̀gbọ́n kí ló wá kò ń mu gbó kò mu tí kò mu sìgá kí ló fẹ́ yà fún àwọn èrè àwọn ọ̀jọ̀gbọ́n kan bá wò pé òkè ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ jẹ́ ká máa wo àfà nígbà tí irun bá tó bóòlù àfà ṣe máa ń ṣe wọ́n wá rí i pé lásìkò òru bá tó àfà máa ṣàlù àlá dáadáa á kọ̀m̀póòsì ara lórí irun á kírun dáadáa wọ́n wá wò pé ókè ah, àfà fẹ́ sá púpọ̀ ni àwọn ìjọba bá gbé àfà wọ́n ní àfà tí àti wèrè ara ẹ̀ yẹn náà la fi jẹ́ sí ìjọ gbogbo wèrè ara ẹ̀yẹ máa lọ display fún wa mẹ́ wọ́n ti fi àfáà ṣe chief justice nìyẹn o pé adiwa ti wèrè ẹ ìwọ ni chief justice wa ẹ wo nǹkan jọmọ ẹ wo tí àfáà yìí ṣe kí láfáà ṣe àfáà sáfúnpò irú wọn sì lọ máa ń ṣe déédéé afa àdọ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Abdulrahman ó ní ìrí Abdulrahman la tas'al 'anil imara ó ní ìrí Abdulrahman má máa tọrọ ipò ah mo fẹ́ jẹ chairman local government gbogbo egbe mo fẹ́ jẹ gómìnà Lagos state èmi ni ọmọ ah, owó ọ̀tí ẹ̀kọ́ mi jẹ president Nàìjíríà máa tún lù ṣe ànábì ní Abdulrahman má béèrè fún o ináka láwọn òtí ìta bìdúù ni masada, tó bá jẹ́ pé wọ́n wá fún ẹ láì béèrè fún yòóínú kan lọ́wọ́ àléyìí ọlọ́run bá máa kún ẹ lọ́wọ́ o tó bá jẹ́ kó béèrè lọ gbé fún ẹ wá ìsà ẹ̀ka àríhà ah tó bá lọ jẹ́ kó lọ́n wá ní ah gbogbo tó bá gbà la máa fún ṣe ẹ̀fẹ́ pé wọ́n ti ń ṣe ìdààmú rẹpẹtẹ lẹ́yìn ìdààmú tí ò sí àníyàn bá ti fẹ́ túlù ṣe ìdààmú tí ò sí àánú àwọn aráàlú ń bẹ tó ní kálukú ṣe káàkiri lẹ́yìn kọ́nà bá wa tún àwọn olórí wa ṣe tó bá gbà pẹ̀lú kó béèrè fún ṣáwọn pé àgbogbo tó bá gbà la máa fún wúkìntà àlè ọmọ bá máa dẹ́ ẹ̀dá ẹ̀rí pé láyé lẹ́ni àwọn èèyàn ń dé ipò yọ náà sì dá wọn dá wọn padà rí nǹkan kan ṣe ń bẹ̀ torí pé wọn gbé síbi tọ́nà ọba ní ká gbé sí ipò ìjẹ́ olórí ipò ẹlẹ́gẹ́ ni ipò téèyàn máa ń sá fún ni gbogbo ẹ tó bá ṣe ṣì lọ́gbà tó jó lórí gbogbo wọn lọ́nà ọba máa béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn àkọ́jú wọn fẹ́yàwó ọ̀nà ọba máa bí ẹ gbogbo ọmọ tí òun lọ sùn ọ̀nà ọba máa bí ẹ lórí wọn àdánwò ńlá ni ohun táwa ń wá kiri léde kí ló wá fún ẹ láṣọ ọ̀rá àdìpọ̀ lè rí ṣe tó kọ́ náà ọba kó ṣe àgbẹ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kó ń bẹ́ẹ̀ dáadáa wọ́n lọ bá nọ́bì sọ́nù àdìwọ̀sẹ̀lẹ̀ pé tí o bá ti lè gbà fún wa tó ń bá wa ṣe ẹ̀sìn wa iná gbogbo tó bá ń fẹ́ la máa fún ẹ gbogbo tó bá ń fẹ́ la máa fún ẹ lùṣàwírù kàfìlà àmọ̀ lùṣàrífù kàfìlà àmọ̀ àjọmọ àmà kọ̀ǹsọ̀ọ̀sì ẹ lórí gbogbo tá a bá ṣe nígbà tí wọ́n sọ Muhammad sallallahu alayhi wa sallam táàbùdù aliha tánàtà torí ń sábà wá ṣe àwa pé tó bá di ọdún 2018 tàwà lóyìn ọlọ́run ti tiwa na máa sùn ẹ o kèfèrí ò ní fẹ́ dáadáa fún mùsùlùmí kí ló fi bẹ̀rẹ̀ wọ́n ní ọdún a sin ọlọ́run tiwa ṣé sì rí èèyàn ní tọ́ kúfúrú wò kókó bẹ̀ èèyàn ní tọ́ ṣìnà wò kókó bẹ̀ èèyàn kò ní lọ bá wọn mú tí ń jọkọ̀ kókó bẹ̀ ìlànà ọ̀rọ̀ ìlànà àyàfẹ́ tọ́nà bá fẹ́ ṣàlù àánú yìí sì lè kò kọ́ mọ̀nà torí mọ́nà ti ní o débẹ̀ nígbà òde ò parẹ́ ẹrú wọ́n bẹ̀rẹ̀ pókè káàkiri ẹ̀fẹ́ pìlìdì ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí lẹ́fẹ́ invite ni kọ́ wá sọ pé ní àbùdù ìlàhà kàtàdà òkè ọlọ́wọ́ ẹ̀yẹ kábíyèsí lọ́dún yìí torí pé kí wọ́n bá ti ọlọ́wọ́ bá aláàfọ́dún kan wọ̀n ní padà sínú ṣíríkù ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ padà wọ́n fẹ́ ṣe ìsìláàmù yẹn kò sì sí ànọ́bì ọlọ́wọ́ bá ti kọ́ ọmọ ṣe jẹ́ ká sí ọlọ́run ti sì wá lọ́dún yìí ṣẹ́bẹ̀ pé òfin kèfìrí ọmọ bá yí wá nìyẹn náà ní ẹ̀bà wọ́dà àbúdó ilá haka sanatan tó bá wá di ọdún tó ń bọ̀ àwa lọ mọ́ṣáláṣí ká kọ́kọ́ lọ ṣe ìranù náà ọlọ́mọdé àbọ̀ ṣe ìranù. fakọ́lá rasulullah sallallahu alaihi wa sallam màáàzàlá à mo wá ìṣọ́ náà kú omi mo wá ìṣọ́ náà kú omi influence kò tó lágbára ni àwọn èèyàn kan wà tí wọ́n bá influence nínú àwọn tí wọ́n bá nípò ọ̀gá yẹn ń bíṣẹ́ ló fi jẹ́ pé tí mùsùlùmí bá nígbà láàyè tó bá fẹ́ ṣiṣẹ́ má ṣiṣẹ́ lábẹ́ kẹfẹ́ yìí ìwọ mùsùlùmí obìnrin ọlọ́run ò gbọ́dọ̀ ṣe mistake ẹ̀ kó wá fẹ́ lọ́kọ kó fẹ́ tí ò ṣe mùsùlùmí ewọ̀ torí pọ̀ ẹni ọ̀gá ẹ̀ lọ́kọ ẹ ó máa ní flex lé e lórí nínú ẹ̀ náà ni olówó àwọn àfẹ́ ìlérí wọ́n máa ń sá fáwọn olówó ni. Olówó, torí polówó máa influence èèyàn ìkan nínú àwọn olówó a ní ọ̀rẹ́ kan àwọn dádì wọn wọ́n máa lọ ṣàdúrà fún olówó yìí ẹ̀ẹ̀kan níbi oṣù mẹ́ta mẹ́ta ni wọ́n máa lọ ni wọ́n máa lọ ṣàdúrà fún kọ́lọ̀ máa ti wá láfàtà máa lọ ṣàdúrà fún olówó kọ́lọ̀ ṣe wá ní àfàtà máa kọ́ olówó bó ṣe máa ṣàdúrà tóun náà fi mọ́ lọ́wọ́ àwọn èèyàn ṣàdúrà wọn olówó wọ́n lọ ṣàdúrà polówó olówó wà lókè a máa sùn àbò ń ṣe mítì nígbà bá parí ẹ̀ta àti ṣetán àti sàlùkùrá nìkalẹ̀ káfí mẹ́jọ laké mẹ́wàá laké àfò ṣàdúrà fún rẹ̀ olówó ló lọ ṣàdúrà fún. o pé olówó jókòó pé bàbá ẹ jókòó ẹ sọ pé ha ẹ sọ pé ha ha ní kẹ́ pé kọ́ kọ́ olówó bọ́ ṣe ń pè ha kọ́ bọ́ ṣe ń pè ha pé alihamudu alihamudu alihamudu. kọ́ olówó bó ṣe ń ka ṣé ń kó òun ọmọ ọ̀ka ṣẹ́rí tẹ bá kó àwọn èèyàn táwọn náà bá bẹ̀rẹ̀ sí ṣe inú tí wọ́n náà máa padà dùn tó náà náà máa ah, èmi náà wá mọ fẹ́ ká kó àwọn èèyàn nìyẹn ká kọ́ wọn bí wọ́n ṣe ń pa ẹja jẹ má fún wọn lẹ́jà tó bá kọ́ wọn bó ṣe ń pẹja ẹni bá ti fẹ́ wá ṣe ni àwọn náà lọ sódò wá pẹja jẹ ṣùgbọ́n torí pa fẹ́ máa ó débi bọ́ọ̀ lọ fẹ́ pẹ̀rọ wọ́n ṣẹ̀bá wá fà káàkiri ọlọ́mà ṣe wá láàfà tàbá lọ bá wọn dúró káàkiri nígbà tí ó ṣe pé ìwòdí tó fẹ́ fi gbèsè ayé ẹ̀ṣẹ̀ awádà rọjò ọdún tó yẹ kó má fi ṣe bá dà wàá máa káàkiri àdúgbò kó bá wọn yanjú ẹrú ó níṣẹ́ nìyẹn jàre iye òṣèṣẹ́ àfà tẹ bá fẹ́ sábà bá yé bú ẹrẹ lọ sọ́dọ̀ àwọn alápàtà kẹsànwó fún wọn nígbà wọn lọ tún wá yẹpẹrẹ àfà ọrùn lọ tún wá wá fún wọn ọrùn tẹgbùgbù wà bẹ́ẹ̀ àfa wa bá yí pẹ̀rọ ẹ̀ kó sọ méjèèjì àtẹsẹ̀ méjèèjì pé àfa ẹ̀ máa kó lọ lé torí àwọn ọmọlé kéwú ọrùn tí ó jẹ́ gbogbo lẹ wá fàfà ẹ nígbà tá a fà náà wọ́n ti yẹ pẹ́ẹ́rẹ́ ara wọn wọ́n máa ń sọ̀rọ̀ kan pé if you want to have more become more tó bá fẹ́ ní tó pọ̀ sí ìwọ náà di tó pọ̀ ìwọ náà ìwọ àfà ìwọ náà fi kún dáadáa rẹ kó dé táwọn èèyàn máa pọ́nlé kò má jẹ́ apá táwọn èèyàn máa yẹ pẹrẹ kọ́nà má jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà má jẹ́ kí ayẹ pẹrẹ. so wọ́n lọ bá nọ́bì sọ̀rọ̀ máa dùn ẹ̀sẹ̀ náà wọ́n sọ fún pé ká sin ọlọ́run tiwa lọ́dún yìí tó bá di ọdún tó ń bọ̀ ká wá sin ọlọ́run tirẹ̀ ànọ́bì ní a mo wá ìṣọ́ ọlọ́run bá anúṣirọ̀kà máàhù ghayrahu kúrò níbi pé èmi àti àwọn ọmọ lẹ́yìn mi ànọ́bì ò sọ wípé anúṣirọ̀kà ó ní èmi àtọwọ́ ọmọlẹ́yìn mi gbogbo wá ìṣọ́ náà bá kúrò bíi pé ká ṣe bọ́sọ́ náà bá. fa anzalallahu adìyí súrọ̀ ọlọ́run bá bá sọ súrà ìkàlẹ̀ rọ́dàn àlàhàhùláhì ìjàhìdì almu'anidi ọlọ́run bá sọ kalẹ̀ láti lè gbá lẹ́nu àwọn ọ̀daràn àwọn olùṣẹ́bọ́sọ́lọ́ àwọn olùgbẹ́rùgbọ́rí wàtẹ̀síbí ìdàn lè àkídà àti láti fi rinlẹ̀ àkídà ànábì sọ̀rọ̀ àlùwọ̀sálàm àti àwọn tí wọ́n tẹ̀lé pé á ah, ànábì Muhammad sọ̀rọ̀ àlùwọ̀sálàm orí tó dúró lé ibẹ̀ lè ní ọlọ́ọ̀ba náà òun lè mú sáàmù. wọ́n sọ fún ànábì ànábì gbẹ́sì ẹ̀yẹ ó ní rárá mo wá ṣọ́gbó lọ́dọ̀ lọ́wọ́ níbi kí n ṣe bọ́ ẹ wá pè mí sí kí n wá ṣe bọ́ ẹ wà wọ́n fèfèrè wọ́n akọ́kọ́ ohun tó wà lọ́wọ́ mùsùlùmí lọ́ wọ́n á sọ pé kò ti ṣe lè ẹ tó ṣẹlẹ̀ ni pé a rí pé ẹ qualify láti gbaṣẹ́ yìí bọ̀dù ó lè ṣe ni pé fellowship wo lẹ máa ń lọ ah mùsùlùmí ni mí ẹ yí omi náà at least mùsùlùmí ni tòótọ́ ó lè jẹ́ tó máa yàn á ní mùsùlùmí lòun náà ṣùgbọ́n gbà tó ń gba jẹ́ yìí òun lọ sí fellowship òun dẹ̀ rí pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run náà lọ ń ṣe bẹ́ẹ̀ náà a wá torí iṣẹ́ jọ̀bọ̀ a fi islam lẹ̀ iṣẹ́ tó bá ti ń fi kúkúrú lọ ẹ bẹ́ẹ̀ náà ọba kọ́ náà ọba mú ẹ kúrò lọ kọ́ náà ọba àlékiọlá tó dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba àlékiọlá kí ló sọ fún wa oníkóòlì tó lè rí àlọ́rí sọ̀rọ̀ àlùwọ̀sẹ́là sọ wípé ya ayúhà lè kàfírùn àlọ́bì ti sọ pé òun ti rọ́rẹ́ ṣe ọlọ́run tó wá sọ àyà fún pé ó yá kúkẹ́ lè fi wọlé sí sọ pé mo pè yín o ẹ̀yin kèbèrè la àbúdù máa ta àbùdù òun tẹ̀ ń sìn lè lè báyé sìn. wàlà antum àbìdúnà máa àbù ẹ̀yin náà sì ní ti ń tí èmi náà ń sí o la àbùdù máa ta àbùdù ìlhàn nísìn bí mo ti ń bá yí sọ̀rọ̀ yìí àwọn nǹkan tẹ̀ ń sìn ìlú àwọn òrìṣà mi ní báyé sìn wàlá sọ̀bì àbìdínà ìláhì ìlhàn ẹ̀yin náà sì ní ọlọ́run tèmi ń sìn mo mẹ́fẹ́ yìí náà sí ọlọ́run yìí èmi ò ní bá yín sí ọlọ́run yìí o nínú ẹ̀ ọlọ́run ti jẹ́ ká lómi mọ́ pé tóun bá ṣe ẹ̀bá yín sí ọlọ́run yìí wàlà antum àbìlú lọ́mọ ààbò ó tí mò ń sì lọ ẹ̀ létí elétè làwọn kèfèrí àwọn kèfèrí elétè ni wọ́n nígbà wọn bá sọ̀rọ̀ yìí lẹ́ bá ti wọ́n ló ti wọ́n wọ́n á ya pàdé òun ọlọ́run bá ní kàánú mi sọ fún wọn bẹ́ẹ̀ o ó ní wàlà àna àbìdù má àbátù ọlọ́run tún ní kó tún sọ làábùdù àlẹ́ àtàkùnfẹ́ mustaqbal àkọ́kọ́ tàánú mi sọ filihal nísinsìnyí bá a ṣe jọ ń sọ̀rọ̀ yìí mi ì ní sí ọlọ́run tẹ̀ o bá a sì ṣe jọ ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ò sí ọlọ́run tí mo ń wá lè máa ní wò nínú kèké ilé wẹ́ with persuasion with sùúrù ẹ máa bá sọ wọ́n dẹ̀ mú èèyàn gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí látara bẹ́ẹ̀ ẹ kọ̀ntínú ẹ máa bá wọn sọ owó tẹ̀ fún yẹn túbọ̀ máa fún ẹ fún mọ́ opportunity tó bá rí mọ́ opportunity tó bá ti rí ẹ̀mí àsomọ́ àwa máa bẹ̀rù kó já ní ọjọ́ tó bá ti wá gbé e, tó náà ti di ọ̀gá wá nítorí bá ṣe gbé ẹ sókè tó bẹ̀ pé kò rọrùn láti gòkè torí àga tó jókòó lé lókè ẹ̀ tá a bá yẹ báyìí tó bá jábọ̀ wà fọ́ ẹjọ́ bí lo mọ́tò tẹ́lẹ̀ ṣẹ́gbẹ́ pé kò débẹ̀ kò ní mọ́tò àwọn ọ̀yọ́ mọ̀ pé àfa rẹ̀ kọ́ ọ máa ń ru pépà káàkiri rẹ̀ tó wáṣẹ́ wọ́n ti wá fún oníṣẹ́ gbogbo ará àdúgbò ti mọ̀ àwọn ọ̀yọ́ fi lọ́ gba pé ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dọ̀ afẹ́sọ oṣù fífi ọmọ wa kò sí nǹkan kan lẹ̀ afẹ́ṣe kinní kan kò sí nǹkan kan lẹ̀ òun náà ti jẹ́ táwọn ọ̀yọ́ lọ bá wọ́n wá sọ fún pé orí tá a bá yí àga iná ìbí wàá fọ́ wọ́n lè ti jó woko gbèsè mọ́tò wọ́n ti jó gba mọ́tò ten million ní gbèsè ó sọ gbèsè mọ́tò lọ́wọ́ kò ìsọ̀tọ̀ wá wá gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe é mẹ́kẹ́ gbogbo tó bá lè lóhun ní atúlọ̀bí rọ́gbèsè sọ àwa jẹ tí ò ní tó mọ ọ̀rọ̀ dàdí náà wú asfalà tàbí ipò táwà máa wọ̀ sí tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ lọ. wọ́n máa fẹ́ ṣáìsì mùsùlùmí látara bẹ́ẹ̀ ni omi apọ́ọ̀lù ọlọ́run tún wá sọ lẹ́lẹ̀kejì pé káàdọ́bì tún sọ fún wọn pé wàlà àná àábìdò máa bá tó wá fílẹ̀ mustaqbal ṣe rí bí mo ṣe ń sọ fún yín sìn tó bá tún di ọjọ́ iwájú tẹ bá tún wá bá mi ó tí mò ń sọ fún yín náà máa tún bá sọ fún yín tó jẹ́ pé mo mẹ́pẹ́ yìí náà fi ìlìmìlá ó ti wà nínú ìmọ̀ ọlọ́wọ́ pẹ́yìn ọ̀daràn tí mo bá sọ̀rọ̀ yìí náà kò sí irú wáàsí tí mo lè ṣe fún yín lọ́jọ́ iwájú ẹ̀yin náà ní tí mo ń sìn ẹ̀rí fọ́nà ọba ní nínà lẹ́gbẹ̀dà káfà rúta wà ọ̀nà àlẹ́yìn ó ráwọ̀ kèbèrè yẹn bákan náà ni o àánzárù káwó bóyá òkìlọ̀ fún wọn amlamtu zero abó òkìlọ̀ fún wọn láyò mèrò wọn nígbàgbọ́ torí fọ́nà ó ti mọ̀ ó ń ṣeré gbogbo kèbèrè o ní àwọn lákòó dín ìlókò ìwádìí yàdé lákòó dín ìlókò díìnù ṣírì ẹ̀bọ̀tẹ́ yìí ṣe yẹ ó kọ ẹ̀yà àti ẹ̀ wálìyà díì ẹ̀sìn nínú ọlẹ̀ pẹ̀lú Islam tí mo ṣe kí ni àǹfààní ta fẹ́ rí nínú súra yìí ọlọ́ọ̀bà ní kí ọlá ó fi àpèjúwe nílẹ̀ fún wa fìtàmọ́sùkè ní Islam àkídàtà wà ámàlà yìí àpèjúwe pé ká mú Islam dúró ká dúró sí fìlà àkídà nípa ìròrí wa àdìsọ́kàn wa wà ámàlà àti ṣe fi wa àti ṣe fi wà. Ibn Taymiyyah rahimahullah ó kọ tírà kan tó pè ní ìfìdọ́hù as-sirati al-mustaqim. Filexidọ́ nínú tírà yìí gbogbo tí bàbá yìí ṣàlàyé bẹ̀ ọ̀rọ̀ nípa ẹbọ àti bá ṣe máa jìnà sí àwọn ẹlẹ́bọ ni gbogbo àwọn ọdún oríṣiríṣi tí wọ́n máa ń ṣe yẹn ọ̀gọ̀rọ̀ ẹ̀ ni bàbá yìí ṣàlàyé bẹ̀ ẹ̀rọ àwọn èèyàn lèmi àwọn ọdún ẹ̀bọ oríṣiríṣi wà kó láró wọ́n ṣe star monday good friday àti sunday kìíní kan àbí wọ́n ṣe valentine day gbogbo àwọn aburú yìí oríṣiríṣi mùsùlùmí gbọ́dọ̀ sá fún níbi àwọn aburú oríṣiríṣi náà tó kó wá oríṣiríṣi déè tó jẹ́ pọ́gọ̀rọ̀ àwọn déè déè déè déè yẹn náà wọ́n tún fi àwọn aburú oríṣi síbẹ̀ ètò wa láwọn mùsùlùmí àwa náà tún fẹ́ kọ́ sí wọn àwa náà tún wá ń dá oríṣiríṣi ìdé ìlẹ̀ ìdíra dé kò sí tó jẹ́ bẹ́ẹ̀ káwọn kan wá kó jọ́sìn kan láwọn celebrate ìdíra dé pàǹtí ni ọlọ́ọ̀bù òfin rán wa bíbí àdádálẹ̀ ní ẹ̀sìn ni ẹ̀ afẹ́ṣe ìdíra dé ẹ̀rí gbogbo ọmọ muslim school lẹ́yìn náà náà ṣe káàkiri ọlọ́run bò fi rán wa ẹ wo ibi tó burú dé àìmọye muslim school lẹ́yìn náà àwọn náà celebrate independence day independence day kí là ṣe láǹfààní pa independence day ní nàìjíríà táwa náà ni àwọn tó wà lábẹ́ òyìnbó ń gbà yẹn gan sọ̀rọ̀ òun fẹ́ẹ̀ sọ ju tiwa lọ kí wá lè wúrí ẹlẹ́wọ̀n wa kọ́nà bá ṣe wá lẹ́lẹ́wọ̀n ẹ́ kí ni tó fa ìdùnnú wa pẹ̀lú celebration wọ́n bá tún wá lọ́fẹ́ celebrate àwọn kìíní náà pẹ̀lú ìyàtọ̀ fẹ́ ó jẹ wá ìkọ́nà máa kọ́nà máa ṣẹ̀dá wá bí ìyà wọ́n á tún ná owó rẹpẹtẹ táwọn àyàn á tún jí owó kó látàrẹ̀ ẹ̀ráwọ̀ èèyàn oríṣiríṣi díẹ̀ táwọn mùsùlùmí náà dálẹ̀ àti rí hijab day àyíbẹ̀kọ́ ni gbogbo ilé inú ìjà rẹ̀ hijab day bóyá tó máa padà ráwọn kan wá tó ní nìkan day àbí nínú ẹ̀ náà àrí sister night ẹ́ àwọn mùsùlùmí obìnrin tó bá fẹ́ ṣe nìkan ìwádìí náà ṣe sister night kò bá ẹ̀ kò bẹ́sẹ̀ wa mu ìwọ obìnrin ìyàwó lé wàá fi ilé ọkọ ẹlẹ ibo ló ti rí ìyàwó Aisha rọ́bì àlàáyà tó jáde kúrò lábẹ́ àkàtà lọ́bì sallallahu alaihi wasallam tó wá sọ pé ẹ ọmọ Abubakar kan ọmọ kílé kan ló ń ṣe nìka ìwé ṣe nìka ìlọ́la nínú àwọn àbòsí àdìrí brothers night àyíbẹ̀ kan ni àrí brothers night ọpẹ́ ní fọ́lọ̀ àwọn brothers kì í ṣe bíbíà àwọn obìnrin tó ń ṣe káwọn náà jìnà sí ìwọ obìnrin mùsùlùmí tó bá pè é pé ẹ àyíbá ìdẹ́sí sisters night má lọ tó ti yé tí wọn náà bá lẹ tó ń lọ kì í nílọ gbogbo àwọn eléyìí àdáadáalẹ̀ lákòbí òkun wà ní àdìẹ ẹ̀yin kẹfìrí tẹ́lẹ̀ èèyàn láyò yẹn tẹ bá dẹ̀ ní sílẹ̀ ó kẹ̀yà sí ẹ̀ ẹ̀fà wa náà lẹ̀ fẹ̀lẹ́ sí wa ṣùgbọ́n ọba àdìkí ọlá kò fi wá sí fún gẹ́ dáadáa. alẹ́sìlámù tábà bẹ́ẹ̀ lọ ṣírí kùmà tàwí nínú ẹ̀kọ́ ni pé ìyàtọ̀ wà láàrin kámọ́nà ọba lọ́kọ̀ àdìkí aṣèyẹ̀bọ̀ sọ́nà ọba ìyàtọ̀ wà الفرق الكبير بين الطرق المؤيدة إلى التوحيد والشرك المؤدية إلى التوحيد والشرك ẹ̀rí ojú ọ̀nà tó máa mú ìyọ̀dọ̀ síbi ká mọ́nà ọba lọ́kọ̀ ṣoṣo àti ojú ọ̀nà tá mú ìyọ̀dọ̀ síbi ìṣẹ́bọsọ́nà àwọn ojú ọ̀nà yìí àtọ̀ laysa hunaka haqqun wasat bayna al-haqqi wa dalal ẹ̀rí kò sí àárín méjì o láàárín òdodo àti irọ́ téèyàn bá ti sọ pé ó fẹ́ wà láàárín òdodo ní fáàkì nìyẹn o ó fẹ́ parọ́ fún èèyàn kan nú àwọn méjì ìyẹn lọ́wọ́ bá ní wàyí dá lákùnlẹ̀ ní iná mọ́nù kọlu àmọ́nà tó bá bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n sọ pé àwọn nígbà gbogbo ni wá wàyí dá kọ́lá yìí láti àfihàn tó bá tó dọ̀ àwọn èṣù wá ní iná máa kó abẹ pẹ̀lú ìdíbàdíbà iná máa náà ṣe mùsàbíwù lákọ̀ọ́ fún àwọn mùsùlùmí yẹn ti yẹ̀yẹ́ ni adẹ̀wà mẹ́ka lè máa káṣí wọn wá báyìí kò sí àárín méjì láàrin irú àtòdodo ìkan àwọn kan ní àwọn àfẹ́sì wọ́n ṣe nǹkan kan tí wọ́n porúkọ ẹ̀ ní tẹ̀kìrìbù àdìyàn pé a fẹ́ sún àwọn ẹ̀sìn mọ́ra wọn wọ́n wá sì gbìyànjú gbogbo àwọn ẹ̀sìn ará ọkọ̀ náà tó ń gbìyànjú pé láàrin àwọn oníṣúná àtàwọn ṣíà wọ́n sì bá àbùkù bọ́ ń bẹ̀ pé àwọn oníṣíà àti ṣúná fẹ́ sún wọn pọ̀ gbogbo bá jẹ̀bù tó bá kólẹ̀ fáwọn oníṣíà ìpìlẹ̀ sí wọn ni bóòlẹ̀ ti bá sọ fún kèfèrí pé o tó jẹ́ kó gbọ́gbọ́ ni òpó mú lérú ẹ̀ sí ẹ̀ bí kéèyàn kọ́ wá bá mùsùlùmí kó ní má gbà kàwọ́ sí ìdìgbọ́ má gbà kọ́ náà bọ̀ ọ̀kan ṣoṣo ni kájọba ṣe ṣé mùsùlùmí má gbà kéèyàn wá lọ bá ṣí àti pé kọ́ máa ṣépè fábùbákiri kò lè gbà láíláí torí pé kọ́ ṣépè fábùbákiri àti umaru yẹn nínú òpó ẹ̀sìn wọn ni kágbà pé ìyàwó àìsà rọ́dí àrà àìlíà ní ìkẹ́ kágbà pọ́mọ náà ni nínú òpó ẹ̀sìn àwọn ṣíà ni ẹ lè fa gbogbo nǹkan yẹn wọn tó gbogbo àwọn tó wá ń gbìyànjú pé ẹ ká súnra wa pọ̀ wọ́n padà so ẹ̀sìn mùsùlùmí jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ pé á ah, ẹ̀sìn tó ń ṣe jẹ́ kó mọ̀ ẹ́ nípa àṣetí nípa ọ̀rọ̀ nípa ìwà jẹ́ mọ̀ ẹ́ fi islam ẹ hàn kó dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run sì kọ́ wa ẹjí ò ṣe mùsùlùmí báwo la ti fẹ́ bá lò àwọn tí wọ́n ṣe mùsùlùmí kí la máa fi bá wọn lò ọlọ́run ni kọ́ sí láyẹ̀ ní hákùmù lọ àní lẹ̀dí iná lámìò kọ́ sí lókùn fìdí wà méjì àjàbà gbogbo wà tó kò sí ilé yìí iná o. ani lẹ́dínà lámì kọ́ ti lóko fìdí àwọn tí wọ́n bá ti máa bá yín jà lórí ẹ̀sìn yín kó jẹ́ pé torí pé jẹ́ mùsùlùmí wá wá máa jà yín láàmú wàlámì òkùnrinjú kò mí bìyà àrìkò wọn wá bá yín pé torí pé jẹ́ mùsùlùmí kọ́ máa lé yín kúrò nílé yín antabaruhu ọlọ́wọ́ kọ̀ fún yín pé kẹ́ ṣe dáadáa sí wọn ẹ tí ò ṣe mùsùlùmí ọlọ́wọ́ pa wá láti ká ṣe dáadáa sí wọn wàá tó kù sí tu ilé ìlú ẹ tí ò ṣe mùsùlùmí ọlọ́wọ́ pa wá láti ká ṣe déédéé pẹ̀lú wọn tí nǹkan bá da àwọn àti mùsùlùmí pọ̀ a gbọ́dọ̀ torí pé lè jẹ́ ọmọ ìyá wa mùsùlùmí ká wá gbé àrí fún mùsùlùmí ká gbẹ̀mí fún nígbà tí ò ṣe fún olóde ẹ̀mí. so absol mu'amala bayna lil muslim wa ghayr lil muslimin al-birru wal-qist ìpìlẹ̀ ìbálò wa ni pé a máa ṣe dáadáa sí wọn dáadáa tá a bá ṣe sí wọn yẹn ọlọ́ọ̀lẹ́ ìlú kọ́kọ́ ti wọn náà rọ̀ fẹ̀sẹ̀ a sì a máa ṣe déédéé pẹ̀lú wọn so kọ́nà ọba àlekè ọlá kó fi wá ṣe kò ń gẹ dáadáa nínú ìṣọ̀kan ní parí ẹ̀rí pé ní ọjọ́ kan wọ́n ní àlíyù rọ́bì aláàdì ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àmírù lòun jẹ́ ó jẹ́ àmírù ìgbòmìnì pírẹ́sídẹ̀ǹtì gbogbo àwọn òmìnì ní gbogbo àgbáyé ní àlíyù lásìkò tá à ń sọ̀rọ̀ yẹ̀wúdí kan wá wà yẹ̀wúdí tí ò jábọ̀ kọ́kọ́ ni ó wá mú aṣọ ogun kan dání Ali wa rí pàṣẹ ogun yìí òun lòun ní Ali bá pè pé àyè mímú ní aṣọ ogun tó mú dání orí àbá òun ló fi jẹ́ tiẹ̀ èmi mo ní ó bá bẹ̀rẹ̀ ìyẹn ìyá mi kiri kan mọ ẹ bàbá mi kiri kan ló ṣe kiri kan fún mi ó ṣàwọ àwọn ọ̀rọ̀ yẹn pa ẹ̀mẹ́ pé ọ̀daràn kò ní wọ́n ti wọlé nu Ali bá gbé lọ sí court Ali ìjọba ìsìláàmù ti ni wọ́n lò ẹ tó máa jẹ́ ẹ tó jádájọ́ mùsùlùmí ni àfẹ́ ẹ̀sìn ni andy àti ẹni ìbálò ní president gbogbo àgbáyé àgbáyé àwọn mùsùlùmí ó lọ sí court pẹ̀lẹ́ sí òkè mùsùlùmí common man wọ́n jọ lọ court ẹ kọ́kọ́ rí lọ tó possible láyé táwa yìí nígbà wá dé court ẹ tó di adájọ́ ó gbàgbé pé èèyàn kan ó yá ẹ̀yin méjèèjì ẹ wá rojọ́ á lè ní mo bá ṣe ọgùn mi lọ́wọ́ ẹ̀yìn ó di aṣọ ogun mi ni kí ni ẹ̀rí ẹ̀ ìrìáyì pé wọ́n ló ní èmi mo ní mo dábọ̀ igbá àwo wọ́n bá bí kèfèrí irẹ́ kèfèrí kí ló lè tó fi ní sí ẹ̀yìn a ìbọ́wọ́ mi ló wà àyíbẹ̀ kọ́ ni ọwọ́ mi ló wà ó rí lọ́wọ́ mi nì gíní kan kìnnìkan ó ti wá pé àwọn ẹlẹ́rìí ìjọba bá ní ẹjọ́ jádájọ́ bá ní alì nígbà tó ti rí ẹlẹ́rìí tó ju ọlọ́run lọ túbọ̀ sí pé wọ́n kọ́ lóní ìgárákùnrin yẹn wí máa ń lọ ní ayọ̀ àtàláfíà ó máa mú aṣọ ogun rẹ lọ ìrẹ́ àlì ìwọ náà máa lọ ní ayọ̀ àtàláfíà èyí rẹ̀ wò ó dájọ́ àgéṣì àlì ó dá láti fébọ̀ ẹ̀tọ́ jẹ́ kẹfìrí kẹfìrí ìbá lọ ọkùnrin ò bá balẹ̀ irú ẹ̀dá wo làwọn eléyìí irú èèyàn wo làwọn eléyìí olórí gbogbo wa òun náà ń ṣẹ̀mí lábẹ́ àlè ni o ẹ̀sìn wọ̀nyí ẹ̀sìn léèyàn gbọ́dọ̀ bá ṣe bóun náà ṣe lọ ṣe ṣàhádà nìyẹn bó ṣe di mùsùlùmí nìyẹn ẹ̀yin lẹ́wọ̀n mi sí ayé so dáadáa ìsìláàmù nìyẹn ó ní òpin èèyàn kò ṣe mùsùlùmí kó wá máa sí wàá máa ṣe dáadáa pẹ̀lú ẹ bóyá látara bẹ́ẹ̀ ọlọ́run lè kí ẹ̀sìn pé ọmọ títí ẹ̀ náà kó rọ̀ fún ẹ̀sìn alimuslimu haq ẹ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ muslim muslim òdodo láyà jùlọ ìlàlílà kò ní máa forí kanlẹ̀ àyàfi fún allah subhanahu wa ta'ala wà láyà kọ́ọ̀kù ìlàbìnà allah kò sì lè máa pé àwọn tí wọ́n wá sílé ayé lọ mi tí ìbá dá wọn lóhùn aburú báyìí báyìí ni wọ́n lè ṣe fún mi nínú ẹ̀ wọ́n lè fún mi economic fashion kọ́ ni ẹ má sàpọ̀ ẹ má rà lọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún mi àmọ́ bí òun yẹn gbogbo àǹfààní téèyàn nílé ayé wọ́n lè wù sẹ́ẹ̀dì ẹ̀ wàlá yà lù ilà lọ àti ní máa lérò èròǹgbà èrò pàfẹ́ rí dáadáa àyàfi lọ́dọ̀ náà táwọn bí bá ń ní èròǹgbà àbí èrò lọ́dọ̀ àwọn kèfèrí ni ó súnmọ́ ó sọ mí tuntun tí wọ́n béèrè ṣùgbọ́n náà kó ṣàánú wa eléyìí ló bọ́ fún wa léyìí àwa náà máa ń kàn pé àti àwọn tó jẹ́ olóṣèlú ìfẹ́ ọ̀nà ṣàánú wa kọ́nà sábà wà tún lé ayé ṣe ọ̀gọ̀rọ̀ wọn wọn ṣe tá a bá rúkọ dáadáa sí lọ́dọ̀ torí pàdé ìṣòwò àlè ọ̀sẹ̀ láti jó yé wa tí ìrọ̀lẹ́ ayé bá ti dé ọ̀gọ̀rọ̀ àwọn tábà jó lórí àwọn máa lè rí ọmọ àlè òsì lè tòlú láíláí tí ẹ̀mẹ́pọ̀ máa lè akóso tàbí láti sọ ẹni pé gbogbo àwọn tó ń ṣèjọba lè wà lórí kí ló bá ṣẹlẹ̀ gbogbo tó jẹ́ ọ̀rọ̀ ìlú wá ti kó lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wà ló kó fáwọn ẹni ẹlẹ́ni pé ẹ̀yẹ́ máa fi ṣe gbádùn sí káwọn ọ̀yàn tí tòun bá jẹyà so ìwà ìwà àdáwọ̀ ìlú yẹn tó gbogbo àwa tá à ń bí ọmọ àlè láwùjọ ẹ jẹ́ ká ṣọ́ra àwọn èèyàn bí ọmọ àlè tó pọ̀ ẹ wọ àwọn mùsùlùmí náà àwọn náà wá tún bá wọn bímọ àlè at least tí kèmí ní bá tiẹ̀ bímọ àlè ṣe bá gbọ́ tiẹ̀ ìwọ mùsùlùmí ló fẹ́ tún ayé ṣe ẹ nígbà tó fẹ́ fẹ́yàwó ó kọ̀ kí obìnrin mọ́lé òfin lóyún òfin lóyún yóò tún wá ní god kò tún wá lọ pe àwọn àfà òbí mọ òbí máa lè ìwọ tó yẹ kó ti fún ní ẹgbàá hundred kárí ẹ balẹ̀ dáadáa a tún wá máa yọ ẹ wo yorùbá lè ní àti ẹ̀wà lẹ́kọ̀ọ́ mọ́ a ní ọmọ òun bímọ ọba àwọn yíwo ló bímọ secondary school kọ́ lọ́wọ́ yẹn ti wà ní ẹ ó ti bímọ ẹ ọkọ̀ ṣe mistake náà ni ọmọ secondary school yẹn táfẹ́ ni ọlọ́wọ́ bá kọ́ bá lọ lé wọn tó ní ẹ mọ́mí lágbájá ọmọ yẹn ọmọ alálùbáríkà yìí ọmọ dáadáa yìí ọmọ ẹ ọmọ tó dá yìí ọmọ alálùbáríkà yìí ẹ àmà nífẹ̀ẹ́ àtìfẹ́kẹ́ fún fún wa wọ́n ní àwọn àfọ́ àbúrúkú yẹn ti dé o wọ́n fẹ́ bá yẹ ọmọ òun jẹun ọmọ yẹn sì wá ń sùn ọmọ mi ti ẹ̀sùn ti wá wà yunifásitì ó ọmọ mi ti ṣe masters àwọn òbí tí ò wọ́n á sọ pé ẹ ó gbọ́dọ̀ parí masters ẹ̀ ni kódò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ phd ẹ̀ kó tó lọlé ọkọ ọmọ wa di twenty nílé wọn ó di twenty five ọmọ di thirty ọmọ mi àwa pé thirty five lọ́mọ obìnrin àwa bẹ̀rẹ̀ sí máa ṣépè fáwọn òbí ẹ̀ fáwọn òbí òun ló ba ayé òun jẹ́ nígbà tó wà lọ́mọ twenty two years tó wà lọ́mọ twenty years àwọn ọ̀nà báyìí báyìí ti wà àwọn ọ̀nà báyìí báyìí ti wà ẹ wá nínú ọmọ yẹn àwọn òbí yẹn á tún wá máa gbé iṣẹ́ bọ́ ẹ nígbà tí òdẹ̀ wá sí nǹkan kan ẹ ṣáà nílò ọ̀dọ̀ afá alágbájá àdílọ̀dọ̀ afá àtàmẹ́dù bóyá kọ́ ti ẹ̀wọ́ ẹrí fún ẹni ní tó ń ṣáì táwọn ọkùnrin wò ẹ̀mẹ́fẹ́ yìí lẹ́ni ẹ̀bí lọ́kọ nígbò tí wá di ìyá sílé yín àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ti di ìyá ẹ wá wá bí tẹ́fẹ́ lọ páàkì ẹ̀ tó ẹ jẹ́ ká túlé ayé ṣe àwọn òbí wọn parí àwọn ọmọ jẹ́ àwọn ọmọ ń ṣe ṣìlọ́ lèwe àwọn òbí òwò rí tó wá bí wọ́n fi máa lè ilé ayé wá ń dàrú àmẹ́fà wa náà láǹdàrú ni tó ilé ayé ò ní dá àyàfi kí gbogbo wa náà ká padà kọ́nà ọba kó bá ṣe tún wá ṣe kọ́nà kó fi ẹ̀rù ọ̀kan wá kó fi wá ṣe kò yẹ dáadáa lọ́gbàdàn láti fi kùlù bá dáa بعد إذا أهلتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين طبعا يزوني بير بشوكي نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك